you can play music. ṣe ń play ní à ah, ilé ò tí no music because ẹ má bínú o majority àwọn musicians they are they are kì í gbogbo wọn majority of them are evil satan ló kọ́kọ́ kọrin satan <laughs> the first musician this <laughs> láyé àtọ̀run èṣù ni <laughs> so no music láàárọ̀ ẹ má bínú ìbéèrè mo kàn fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn why ni mo fẹ́ béèrè ìbéèrè kí ló ṣẹlẹ̀ tí wọ́n àwọn wọn kọ́kọ́ ṣáàtì pọ̀ lénìí thank God I prepare soup yesterday prepare food oríṣiríṣi tí ọmọ mi lè máa tó bá ti jí tó máa máa díṣì fúnra rẹ̀ àyè wà àyè dé. Hmm. mo fẹ́ bèrè ni ẹ ti rí táìtù mi wáì tí ìgbà tí mo kọ́kọ́ máa gbọ́. Let me pray first. But here, play music. Father, in Jesus' name, my Father, in Jesus' name, mighty name of Jesus, Heavenly Father, I thank you this morning. I worship you, Lord, because there's nobody like you. It's well not inside say that if there is not every glorified forever. And in Jesus' name, I cover myself, blood of Jesus. I cover myself, blood of Jesus. I cover my daughter, blood of Jesus. No weapon fashioned against me shall prosper. I shall not die but live to the glory of God. Gbogbo àwọn tó ń di ogun àti ẹ̀tẹ̀ máa yé mi báyọ̀ lóhun tí wọ́n ká ní orúkọ Jésù. Àṣìwọ̀n má jòwó bò lórúkọ Jésù. Gbogbo ìkà tó wà nínú ọ̀rọ̀ yìí gbogbo wọn pátápátá tó jẹ́ ìkà ọlọ́run jọ̀ọ́ má bò wọ́n láṣì ní àkókò àti sáyé ọlọ́run tú wọn láṣì lórúkọ jésù ìgbógbó ìdájọ́ ikú gbónú hmm, ọ̀run ṣe fáwọn ìkà lórúkọ jésù ẹni tó bá wá ikú fún mi kó kẹ̀dá bẹ́ẹ̀ kó dóko ẹni tó bá ń tẹ̀lẹ̀ tó sì ń tẹ̀lẹ̀ tó bá ń wá ibi fún mi olúwa jẹ́ kí ikú gbígbóná ikú òjijì kó pa ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù I good morning my my lips is very dry but I will do this one now I will do it like that my lips is very very dry mo ṣe para mo ṣe wẹ̀ tán báyìí mi para mm. face mi dry and this place yẹn tán náà. Hmm. ó o. Yes, I have a question for uh, ní about um, a month ago I had a Esabod shirt saying that oni pepe pé tó bá ti wá in everybody uh, tó bá ti wá sí tí Ọkábíyèsí bá ti wá sí London is going to call her they going to meet after all the abuse after all the everything the nage yẹyẹ tí wọ́n fi wọ́n ṣe mo kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn kábíyèsí ọ̀nìrìṣà kí ló dé tẹ́ ẹ pẹ̀lú question náà nìmi tó wá béèrè pé kí ló dé tẹ pé tẹ tún bẹ́ẹ̀ àti ní kí ló kí lẹ́ ń kọ́ bá tẹ̀ fẹ́ kí ẹ sábọ̀ dórí ìyẹn question one number one fún kábíyèsí onírìṣà ẹlẹ́ẹ̀kejì tó ráwọn ló kọ́kọ́ pè ní mo ṣe kọ́kọ́ dárúkọ wọn ẹlẹ́ẹ̀kejì ni wípé aláàfin kàbábà kú bàbá yèyé kábíyèsí yín o kẹpẹ́ fásà you can see I cried that day to do shout for you that àwọn to fẹ́ mess yín because I see that they put you into mess many things is going around you yourself don't know and they, it's your throne that they're actually fighting for right now i'll tell you nothing but the truth your throne they want you to die on time many people gan talk about drag àwọn ọmọ You talk about drag ìyàwó tó bá about shame anything. throne you know, wọ́n ń wà <laughs> àwọn ẹlòmíì wọ́n máa wò pé bọ́lá yọ ọ̀dẹ̀ ni kò mọ nǹkan kan èmi máa ń pọ̀yàn lé tó máa fi kán débi àbùkù ni tó máa fi tẹ́. Hmm. <laughs> èmi pọ́n àwọn kan mi ò fẹ́ dárúkọ wọn mo pọ́n wọn lé gan o ọ̀ǹtí tí mo drop wọn báyìí they don't believe it they don't believe it and some people ní ọjọ́ ìkẹyìn tí Jésù bá padà dé a ní dúró pẹ̀lú anybody family ẹni kálukú máa rìn lọ́tọ̀ọ̀tọ̀ ni a ní tí máa dẹ̀ ṣe and get on me i always want peace for people and i want people to settle but if it, i want peace for you don't want peace for me wàá wọnú ìjì <laughs> wàá wọnú kíni ìjì ńlá àwọn èèyàn tó bá fẹ́ jẹ́ onírọ̀ àbí tó fọ́kàn fẹ́ máa sọ̀rọ̀ tó fẹ́ máa ṣàbòsí wọ́n lè kọ́ tọ̀rọ̀ mi but go and check my word torí ẹ̀ lọ̀rọ̀ mi ṣe máa ń pọ̀ torí pé màá nà màá ṣá màá là á màá ṣe kíni màá fẹ̀lẹ̀ lò ẹlẹ́sẹ̀ sọ bíi èdè Ìjẹ̀bú màá fi ṣe kíni màá fi present ẹ̀ mi ò ní rush kọ́mọ̀ bàtà pé ó sọ báyìí ó sọ báyìí I will take it time by time because ọ̀rọ̀ yìí kì í ṣe ọjọ́ kan ló ṣẹlẹ̀ and if you want to also uh, uh, narrate it it's not going to be a day and it's not going to be rush rush rush cut it sharp sharp sharp kó má sọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ if anybody send any derogatory comment it's going to ó máa ṣàṣì kànga yéèké po sota. kí ló ṣẹlẹ̀ tí kábíyèsí eh, ikú bàbá yèyé náà tí wọ́n tún fi pe Esabod lẹ́yìn tó sọ wípé wọ́n ló gbé rúmọ̀ pé Àyìndé Wàsíù ń bá ìyàwó wọn sùn ó dẹ̀ ti sọ tẹ́lẹ̀ kí ló dé tó tún wá pé ìyàwó náà mo tún nọ́tìsì pé olórí bádírá ó tún wá pé àwọn ó tún pe ẹsàbọọdù according to ó play record ó play voice kò purọ́ kí ló dé tí wọ́n ń pè lẹ́yìn tó bá ti bú wọn tó bá ti fojú wọn tẹ̀ mọ́lẹ̀ tán gbogbo wọn dẹ̀ máa ma ṣe ọ̀rẹ́ o hey mọ́mí o ìmù tó bá òun fúnra rẹ̀ ń bú àwọn onírìṣà ó lè ní ọjọ́ orí ó máa ju onírìṣà lọ́bọ̀ ní ipò onírìṣà jùlọ bọ̀ ní ọjọ́ orí aláàfin ọ̀fọ̀ ọ̀yọ́ kábíyèsí ikú bàbá yèyé wọ́n ju Ẹsábọ̀dù lọ ó dẹ̀ bú wọn kì í ṣe pé bóyá ó sọ̀rọ̀ òṣèlú nìkan he abuse them èébú gidi ìyẹn kọ́ ni mo fẹ́ èébú gidi mi ò wá fèsì mi ní káláàfin speak fún mi o tí wọn bá ti speak wọn aláàfin ọ̀run speak fún mi kábíyèsí o mi ò ní yájú sí orí adé kábíyèsí wọ̀ bọ̀ mo fẹ́ béèrè question ni lójú tèmi ó dàbí pé àwọn èèyàn ń cover secret tó yẹ pé wọn ò fẹ́ kí àwọn kankan wọ̀n síta kò yé mi i don't know why tí wọ́n fi ń pẹ́ sábà tí wọ́n ń bẹ̀ after tó bá ti bú wọn tán. ẹlẹ́ẹ̀kejì ni pé èyí tó pèrè máyégún náà tó lòun wá sí wàyíǹde <laughs> má bínú òkè wá sí wàyíǹde ni máa pè é lẹ́ni ó ti jáde lọ́jọ́ tó jáde yẹn náà bí ipò bẹ́ẹ̀ náà ni systematically but ìyẹn ń kọ́ ẹni tó rí orílẹ̀-èdè mọ̀ọ́mọ́dù òun náà gbòwe díẹ̀díẹ̀ àyìndé throw shade a little bit ó bẹ́ẹ̀ ó tún throw shade orí ẹ̀ tán náà lẹ̀ torí bó tiẹ̀ ti kọ́kọ́ rí pé délé mọ̀mọ́dù nìyẹn ó ti bú délé mọ̀mọ́dù rí orí ẹ̀ tán náà lẹ̀ ó rò pé bóyá ó gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jáde ńbẹ̀ ó ní màmá nù ẹ́ títí o máa fi kú ni ó tún lọ́jọ́ kejì ó wá bẹ̀ torí lánàá yẹn ńgbà tí i want to do my things and i pray about something and i meditate on some things very well before kí n tó jáde má dẹ̀ ṣe gbogbo eh, studies mi later nígbà tí mo wo ṣáàtì Dorcas lánàá mo ti mọ̀ pé láti bí ọjọ́ mẹ́ta Wàsíù Àyìndé ó ti gbé iṣẹ́ fún Dorcas nísìnyí báyìí dẹ̀ ni Dorcas dẹ̀ eh, ni ó ti sọ pé òun jẹ́ ọ̀rẹ́ ọmọ àwọn jọjọ grow together ni ó tún wá jáde lẹ́yìn tó ti ṣe níjẹta yẹn o ẹni tó sọ pé kó lọ máa bẹ àwọn tó sọ pé kó lọ máa bẹ sábọ̀dù mi ò mọ̀ ìyẹn mi pé tí o bá ti ṣẹ̀yàn tó bá ti lọ ajẹ́pọ̀ òórùn gẹ̀ ọba tó o bá bu wọn lọ́ba ba lórí nǹkan now mo wá rí mo ti rí gbogbo ẹ̀ mo kàn wí pé bóyá àwọn ọba yẹn àti gbogbo wọn maybe they want peace but kò túrú kankan ọ̀rọ̀ tó sọ kò túrú kankan náà mo wá rí lánàá yẹn nígbà tó di ní mo ti wo kinní yẹn látànàá mo wá jókòó when I was praying mo wá rí àwọn ọ̀rọ̀ tí dòkàsì sọ mi ò ní play ọ̀ mo ti wò ẹ̀yin tó bá ti wò ẹ lọ wò ó ní dadi k1 number one kí ni mo fẹ́ sọ nǹkan méjì fún k1 ọ̀rọ̀ tí ò tí pọ̀ tó ti máa fẹ́ ṣe ṣáàtì k1 màá tún ṣe separate màá gbé e sí mo ti sọ níjọ́ tí wọ́n ń gbé káàkiri pé ṣé ó possible káyìndé lọ báyàwó ọba sùn ni lójú tèmi it's not right it's not done because it's a taboo àwọn yorùbá náà ló máa ń sọ pé awo kì í sán bàǹtí awo ìyẹn mi pé ní ilé lady kan ni wọ́n jọ lọ they are all evil ọba àti olórin evil ni wọ́n wọlé lady papọ̀ àwọn méjì mo wá rí i pé ọjọ́ tí eh, tí mo kọ́kọ́ rí dòkà sọ́sọ́ lọ sọ́dọ̀ ọ̀yẹ́ ewé yẹn tó lọ bẹ̀bẹ̀ yẹn mo mọ̀ pé géèmù ni I know it's a game and I know the person behind it but èmi máa ń fẹ́ kọ́ ọmọ kú látọwọ́ lọ́mọ torí tí n bá sọ tí n bá sọ ní bìgínì fíìmù yẹn ò ní tètè ó máa tètè tán ṣùgbọ́n nígbà tí mo wá rí lánàá pé this one is for Mayegun himself Daddy K1. And I say, okay. Only come kó má prominent people jẹ́ ní àwùjọ ṣé nǹkan tí wọ́n sọ prominent people torí ọmọ yẹn ló sọ o toró tiẹ̀ tún tẹ́tì mi pé kì í ṣe pé òun lè sọ ìyá ẹ̀ gan ò lè bá mi fà á máyégún fúnra rẹ̀ face to face wèrè tá a ti jọjọ́ ń fà tí mo máa ń stage lẹ́pẹ́ tó wò mí pé òun máa wo bí tí àmà jẹ lára mi èmi náà wò pé ìwọ gan òun ọlọ́run tí mò ń sìn ó wò mí báyìí nígbà tó ṣe yàmàyàmá sí mi lórí stage mo ṣe tèmi padà life is give and take you give it to me i give it to you èyí tí mo ń sọ pé mo love mo fẹ́ káyé ẹ̀dá yẹn tó bá ní kóun fẹ́ káyé òun bàjẹ́ ó máa bàjẹ́ síbí náà ni tó bá fẹ́ káyé òun ta ó máa ta sí títì kò sí nǹkan kan tó fi ń ṣèyàn ẹ̀rí pa mí. kábíyèsí ikú bàbá yèyé àwọn nìkan ni mo sọ́ọ̀rì fún nínú ọ̀rọ̀ yẹn mi ò sọ́ọ̀rì fún ọ̀ní ọ̀fìfẹ́ ẹ mọ̀ sí ẹ̀yin tó máa ń tú òṣèlú yẹn ìyálẹ́yà yín tẹ́lẹ̀rìsì ni yín màá gbé orúkọ yín màá fi ṣe ṣáà tí n bá ṣe é tẹ́ bá tú ẹni ṣe tí mi ò bá fi ọ̀ní ṣe ṣáà kẹ́ pè mí ní ọmọ àlè tí mi ò bá fi ṣe wàṣẹ́ ìdẹ́bẹ̀rẹ̀ tí fi ṣe ṣáà ti tẹ́lẹ̀rìsì yẹn ẹ pè mí ní ọmọ àlè tó ọ̀bá dẹ̀ lọ́wọ́ díẹ̀ tó ọ̀bá bá wọn wọn bá wọn because gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ terrorist ni kábíyèsí ọ̀ni kábíyèsí ikú bàbá yèyé nìkan mo sọ́rí fún because wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n fẹ́ kógun wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan bá jáde wọn máa ní kí wọn máa bú mi ẹ̀ẹ́dọ́pẹ́ kan wọn máa lọ gba download mi wọn ò gbàwé mi ní Canada tó bá jẹ́ ìwọ ẹ̀ sábọ̀ tó bá ti sọ̀rọ̀ àṣẹ máa ń gùn ẹ̀yà yẹn ń gbèdì fún àbáyé ṣe yín ni ayé wọ́rì yín ni ó ń ṣí èrè gbogbo ẹ̀yin yẹn náà kì í ṣe ẹ̀yin kábíyèsí àti God forbid ìwọ ẹ má máa halẹ̀ mọ́ mi ká ẹ sábọ́ọ̀dù Wàsíù Àyìndé ò lè halẹ̀ mọ́ mi mo kàn ń wo tàwọn ọmọ ẹ ní mi ò dẹ̀ fẹ́ kó kúkú yà mi fẹ́ kó kúkú ẹ̀sìn mi fẹ́ kó sọ̀kò fún. tẹ́ ẹ bá ṣe bí olórí burúkú tẹ́ ẹ bá ṣe bí olòṣì <laughs> tẹ́ ẹ bá ṣe bí ọmọ àlè ah, ẹ jẹ pírìgìdìyà kì í ṣe mi máa nà yín o ogun ọ̀run ti bẹ̀rẹ̀ àní tó dẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ní kó jókòó sílé coronavirus kò tí two weeks ò ní stop o ó ti ń ṣẹlẹ̀ wọ́n ń kú ṣeré ní ilẹ̀ náà tí two weeks ò ní stop fún yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ọlọ́run béèrè fún repentance ṣẹlẹ̀ yín adamant tẹ́ bẹ̀rẹ̀ sí tún ṣe bí olórí burúkú sí gbogbo ìlú ló ń ké káàkiri àgbáyé people are dying for real but ẹ̀yin terrorist yẹn ṣe lágbára yín ẹ ṣàwò ẹ má bínú <laughs> ta ló tún ti rẹ́rìn bíbá yín sìn kí la sọ ń sìn tó tún ti dẹ̀rẹ̀ rìn ẹ gbà wá o kí ló dé tẹ̀ rẹ́rìn <clears throat> ẹ̀rín pa mí ẹ̀rín pa mí mo sọ́ọ̀rì púpọ̀ ó ṣe ìwọ fẹ́ máa wọ ẹ̀mí láti fi sọ pé kán ṣe nǹkan kan ẹ̀ bóyá kán sọ pé kémi má sọ̀rọ̀ mọ́ kì í ṣe bọ́n ṣe é ṣe nìyẹn owó tẹ gbà lọ́mì kò sí kankan tó fún mi lówó kẹ́gbà tẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ń lo dokas ẹ ti lọ sẹ́tù ẹ̀ dokas wọ́n fẹ́ pa ẹ́ ni ògo tiẹ̀ ló kù wọ́n máa ṣọ́ọ̀tì ẹ̀ nítorí máa fojú ẹ̀rí ó máa ju ti àbíkẹ́ lọ kì í ṣe ibi tó ń bọ́ àbíkẹ́ àbíkẹ́ bó ṣe wà yẹn wọ́n ti gbọ́wọ́ lé lára ó ti ní nǹkan tó ń ṣe pẹ̀lú ẹ̀ bọ́tà bá ń sọ fún yín ẹ̀ ní gbọ́ ẹ lè máa wo bọ́lá bí ẹni tí ò mọ nǹkan kẹ́ lómi lè sọ pé ó ṣe bíi clown ìyá yín kò gbọ́n tó ọlọ́run torọ́ ọlọ́run ló ń gbénú mi òun dẹ̀ ló ń darí mi mo ti sùn gbà tó yẹ kí n sùn mo dẹ̀ ti jí gbà tó yẹ kí n jí mo bá dáàdì mi sọ̀rọ̀ that's almighty god ni ẹ̀yin tẹ́ ẹ̀ bá bá àwọn tó máa bá yẹ yín jẹ́ sọ̀rọ̀ you can relax àbí mi ẹ̀ ṣe wá wà yìí kò sí ìkọ̀ọ̀kan wọn dẹ́rù olùkó lábarúgbó they show me enough enough enough film ẹrú nìkan àwọn tí mo ti dá tí mo ti dá ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn wọ́n kàn fẹ́ ba ayé yín jẹ́ ni irú anamáyọ̀wá yẹn wọ́n kàn fẹ́ kó o ṣòfò sọnù ni <laughs> bẹ́ẹ̀ ni mo sọ fún wọn because ọlọ́run mọ̀ pé èèyàn tó gbogbo yín pátápátá nígbà tó ń bá dìde sí yín one way or the other tí mo mọ̀ pé ìkànnì wọn ṣe fún yín tí mo dẹ̀ mọ̀ àwọn tó wà ń bẹ̀ náà I speak for you to bring them down. Wasio is not an innocent person but gbèrè mi lélẹ́yìn why tí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ at the film bẹ about ṣé Share any skeleton in the nínú kọ́bọ̀dù yín ni àbí kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ Baba mi ikú bàbá yẹyẹ yín nìkan ni mo kàn tiẹ̀ sọ́rí fún bẹ́ẹ̀ àwọn to kú mi so ẹ̀ṣẹ̀ yín o mi ò sọ òṣà tẹ́ǹsì torí èmi bá sọ lèmi báyìí bọ̀tí ilé òṣàánú ilé tí wọ́n ti bí mi bọ̀ mo sọ tọjọ́ orí yín àti gbogbo nǹkan tí wọ́n ti ṣe fún yín tẹ́ mọ̀ àti bí wọ́n ṣe fẹ́ rí di wọ́n fẹ́ tètè wọ́n fẹ́ pa yín kì í ṣe pé wọ́n bá gbọ̀bẹ̀ síyàn lọ́rùn ẹ̀yin tẹ́ bá máa ń kọ̀tì ọ̀rọ̀ pé Auto Bola sọ báyìí pé wọ́n sọ pé Auto Wasiu fẹ́ pa mi ò dárúkọ Wasiu tí bá fẹ́ dárúkọ èèyàn máa dárúkọ máa dẹ̀ ṣàlàyé sí ẹ̀ ń gbọ́ kì í ṣe bóyá mo bẹ̀rù anybody o mo bẹ̀rù ọlọ́run tó lè dá ayé tọ́mí tó dá ayé àti ọ̀run tó lè pa tó lè jí òun nìkan ló ní final se téèyàn bá plan ọjọ́ kú fún mi ọlọ́run á ṣe mọ́lé ọlọ́run á pa kó tó dọjọ́ náà torí mi ò ṣe kí ni mi ò pààyàn mi ò pààyàn rí ire ni mo wá ṣe mi ò sì ní ṣèkà ire ò sì ní dibi ìpàdé ò ní dọ̀hún èèwọ̀. kí ni ìtumọ̀ tí àwọn tó fi lọ́ ń bẹ Esabod ẹ màmá èèyàn máa rí ẹ̀sìpẹ́tà àgbàlagbà ni ọdún mélòó ni ṣé ẹsábọ́ọ̀lù ló máa bẹ kábíyèsí aláàfin ọ̀yọ́ ni àbóhùn bó jẹ́ ọjọ́ kan wàsíù àyìndé gbà lọ́wọ́ ẹ̀ ṣé wàsíù àyìndé ló máa bẹ ní àbóhùn torí wàsíù àyìndé iná kẹ̀dẹ̀rẹ́ ó gbé lọ nàìjíríà ẹ má jẹ́ ká tanra wa jẹ o ìyẹn kàn pariwo ó gbé òun lọ láti lọ pa òun ni ó gbé òun lọ láti lọ pa tó bá fẹ́ pa kò ní bọ̀ that's one thing bọ̀tí tí mo mọ̀ ní wípé wọn ò gbé lọ nítorí èèyàn méjì ó ṣe jẹ́ àkókò tèmi ni wọ́n gbé ẹ́sà bọ́ọ̀dù lọ kò ṣe ti pé and again wọ́n nígbà yẹn wọ́n ní wọ́n wá settle ìjà wọ́n ti ń sọ̀rọ̀ for your information ẹ̀yin èèyàn ẹ la ọpọlọ yín àbíkẹ́ o àti ẹ́sàbọ̀dù ńkọ́ o wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n tó lọ sékòó o wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ti settle kì í ṣàìdè ló settle ìjà fún wọn o wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́wọ́n ẹni tó bá rántí dáadáa wọ́n ti ń sọ̀rọ̀ ìgbà tẹ́mi dédé ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àbíkẹ́ mo sorry fún ẹ because your mother is not more eh, your mother is not more ẹ̀sìn wọn fẹ́ ṣe dáadáa mi sọ́rí fún ẹ torí ìwọ náà ò gbàṣẹ burúkú mo sọ fún ẹ <laughs> tó bá ti lò yín fúnṣẹ́ burúkú tó bá ti parí àwọn náà ló máa ní kẹ́ máa gbéraga sí mi ò kọ́ ẹ máa sọ̀rọ̀ oríṣiríṣi mi àwọn náà ló máa padà wá tìtì yín bad ìwọ ń sìn dókàsì ọwọ́ tiẹ̀ ìwọ ló kàn i sorry for you Àbíkẹ́ Achele but ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n lè sọ pé inú ìdọ̀tí lowó ń gbé wọ́n máa fẹ́ kó shut up because of something tó bá mọ̀ you should not say it. àwọn dẹ̀ máa ní kọ́dà máa máa búlì ẹ̀ eyín gèsè wọn bí aláya ní gbogbo ìdájẹ mò ń bọ̀ tí pásítọ̀ máa káǹtì yín sí torí mo ti rí tó gbé ẹ Lisa Anjorin tó gbé wá tó bẹ̀rẹ̀ sí fi ṣèdí mi ẹ má kọ́ sí problem o ìgboro máa dàrú o èmi ò dẹ̀ ń purọ́ mọ́yàn o ẹ ń gbọ́dọ̀ mi ẹ má dẹ̀ kọ́ sí problem o tó gbogbo nǹkan tẹ̀ kàn ṣe yẹn problem kàn wọ́n máa wá ni problem problem problem kàn wọ́n máa wá fún yín ni o ẹ ẹ tí wọ́n á sọ pé òun fẹ́ wó èmi ńlẹ̀ pé òun fẹ́ fi gba yìí nìkan ẹni tàjẹ́ tẹ́ ẹ wọ́ àti ẹni tẹ́ ẹ fẹ́ fún mi gbà yàtẹ̀ yín gangan ẹ máa tẹ́pọ̀ o ẹ máa tẹ́pọ̀ o mo sọ fún yín báyìí o mo sọ fún yín o tí máa ọ ní bẹ́ẹ̀ mi bá funfun nínú babaláwo ọ ní wọ̀n mi gbà kan ṣèkọ̀kọ̀ mi ò tún ṣèkọ̀kọ̀ ra rẹ kájọ máa mú lọ tẹ́rì máa ṣe bá ti gbé wá báyìí mo máa ṣe ti torí ọ̀nà méjì ni ọ̀ni bàbá mi ọ̀ni kì í ṣe wọn ò ṣe dáàdì mi ọ̀ni rìṣà ni wọ́n ti ní kíní ìtún ọ̀rọ̀ ti ọlọ́mọ tó ń jọmọ gbé pẹ̀lú kàsálì à ń bọ̀ lórí ìyẹn bọ̀ tẹ́ léyìí àwọn àwọn ti àwọn ti ẹ sábọ̀dù ni so ẹni tó bá ti ń wá tó fẹ́ máa tó nǹkan tó fẹ́ máa ṣe bí olórí burúkú èmi ò èmi náà ti bá kàn respect èèyàn ṣùgbọ́n tó o bá respect mi èmi gan máa sọ fún ẹ pé orí òjò rí lọ o respect is give and take bẹ́ẹ̀ ni reciprocal <laughs> so now ó ti bẹ̀ẹ́ jáde ó jáde fúnra rẹ̀ ó bẹ́ẹ̀ ni systematically táyìn tí wàá ṣe ń yọ yẹn ó wà bẹ́ẹ̀ ni. kí lẹ gbé lọ nàìjíríà fún. ìyẹn òkun aláàfin ọ̀fọ̀yọ́ ṣùgbọ́n ṣe ní gbogbo bẹ́ẹ̀ ṣe lé ń plan yẹn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó mọ̀ máa tú àṣírí yín ni tó bá jẹ́ pé lánàá ń sin tó jẹ́ pé bí mo tiẹ̀ ṣe tún wá jáde tí mo tún pọ́n àìdélé mi ò fẹ́ kó máa ṣẹ̀ sí lọ títí torí ìyá tó bí àtàwọn ọmọ ẹ̀ tó bá jẹ́ ti tòun tó bá ní fún mi lóòkúta kí kọ́kọ́ sọ fún yàn kí n má kúrọ́ fún yín òun ni má sọ kó fún. <laughs> mo ti sọ mi ò lè kúrọ́ but you know what ni wọ́n tiẹ̀ bá mi i forgive people mo dẹ̀ sọ lánàá pé you know what for the grace of this kwasiwa ende o i forgive many people they do not do yamayama again láfta ìgbà yẹn tí mo ṣe tán yẹn òun náà ni kí lorúkọ ẹ̀ tó pè ó ní mọ́mì ó ṣe ó ní mọ́mì kí má take it personal o kí má take it personal mọ́mì o kí má take it personal but ìyẹn kọ́ lèmi fẹ́ jẹ i'm not me i'm not keen about that i'm not romance mi ò romance gbogbo yẹn kéèyàn pè mí mọ́mì kó máa tàn mí jẹ kó máa ṣe pé má wojú ṣètẹ́ ẹsẹ́ anybody lórí ẹ wo ìgbà tó kan àti ìgbà tó kan tí wọ́n fẹ́ lo àbíkẹ́ máa ń wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ìgbà tó kàn ìwọ tó fẹ́ bẹ̀rẹ̀ sí ń lò ẹ̀ ń sin spoken spoken wà á tẹ́ o mo dẹ̀ mọ́ pé o níyà wà á tẹ́ o terrorist ni wọ́n fẹ́ máa lò ẹ́ fúnṣẹ́ nígbà yẹn mo ṣe mí béèrè lọ́wọ́ yín mo ṣe ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin tí mo ní wọ́n jà mí lólè wọ́n ṣé mo ti ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́nìkan nínú wọn tó sọ pé kán bàbá ìwọ̀n bá gbé kó wọ́n mọ̀ pé àwọn ṣe deliberately ni kò sí nǹkan tó máa mú àwọn làwọn play game yẹn ṣé mo pé coronavirus ti wọ nàìjíríà ẹni tó bá yọmí lẹ́nu máa kúkú coronavirus tọmọtọmọ you don't disturb me if ìṣọlá gan bá wà nú wọn mi mi ṣe wà yìí torí pé ọ̀dájú ló nílé ayé tó o bá dájú ẹni tó bá ń ṣèkà fún ẹ tó bá ń rò má sí wọn tí wọn náà bá ń gbé wọn mọ́ra wọn máa kàn pa ẹ̀fọ̀ fún ọ ni àjẹ́ ò lè pa mí oṣó yín ò lè pa mí kà tí kéwàá bá jẹ́ oṣó mẹ́wàá kò lè pa mí kà kò lè amí kò lè pa mí náà kó fẹ́ rìpọ́ torí ire lèmi ṣe ire lèmi dẹ̀ ń wá fún everybody mi ò dẹ̀ ń ṣọ̀dẹ̀ ẹjọ́ sà ẹjọ́ máa ẹ̀yin ayé ẹ bá mi bèrè ẹ̀yin èèyàn kí ni wọ́n ń bẹ kí ni gbogbo àwọn èèyàn ń bẹ Esabod fún wọ́n ń bẹ kí ló ṣẹlẹ̀ ṣé Esabod ń sọ tòótọ́ ń pa wọn ṣé wọ́n fẹ́ kó yẹ expose wọn ni why tí Esabod tó fi ń bẹ Esabod àti ìyẹn náà tún jáde nǹkan tó jẹ́ kémi tẹ̀ wá jáde lẹ́ni ó yẹ mo kàn fẹ́ wò ó kí n kàn neglect ẹ̀bọ̀ mú ìgbà tí from daddy k1 tí ọmọ dọ́tà wọn náà spoken terrorist yan get terrorist on the Facebook <laughs> the youngest terrorists on the Facebook among the terrorists on this Facebook you are the one that you are the youngest sweet I don't even know the like you want I just like it because of the prayer you're pray, praying èmi gan ò tiẹ̀ mọ oríṣi tí mo fi láìkẹ́ tán bá ní kéèyàn hate èèyàn ó rẹ kí n hate ẹ̀mí kọ́kọ́ ó ba nǹkan jẹ́ ò lọ́gàá ọpọlọ ẹ àdìbò ṣe ní kí ló dé tán máa fún yín lówó ìwọ òfin tẹnìkan kọ́gbọ́n ni pé kú tó bá ń pojú gbẹ̀yàn ń pòwe fún wọ́n wá ń lò ẹ́ sí wọ́n fẹ́ máa lò ẹ́ láti na àbíkẹ́ láti bá àbíkẹ́ jà àyìndé wàsíù mo máa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ kí ni àbíkẹ́ ṣe fún ẹ. I know tó bá jẹ́ pé kí wọ́n bá sùn bíbélì lélẹ̀ tí ò bá bá sùn ó bá sùn náà that one is is very very clear to people tó bá báyọ̀ sọ̀tọ̀ tó bá lò gún fúngbà tó fajú ẹ̀ múra tó ṣe bí ẹni sẹ́tẹ̀ tó ṣe tó máa bẹ̀rẹ̀ sí máa trọ́bù ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ ti lò ó bí nítorí ìbéèrè ni mo béèrè o mo dẹ̀ fẹ́ kí ẹ jẹ́ kí ẹ sábọ̀dù gbórúkọ mi sẹ́ẹ̀ torí ìwọ Wàsíù Àyìndé tí n bá ní máa fi ẹ́ sílẹ̀ tí mi bá ní sọ tòótọ́ ọ̀rọ̀ o kàn wọ́n máa yọ mí lẹ́nu ni mi ì hẹ́ẹ̀tì ẹ o and I still love your children but you as you don't love me you don't love my child you don't love me being alive I cannot exchange my life with yours because owó ẹ̀mí ò jẹ́ àtẹ́sẹ̀ mi ní kò sí nǹkan tó alo ajá kú mi lámì rẹ̀ ẹ àyè mi ìpinnu níṣẹ́ ò wúlò fún mi kò dẹ̀ sí oore tó bá fẹ́ ṣe fún mi tọ́lọ́run ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ tó o bá wúlò ọlọ́run á fẹ́ lòmí ìrọ́pò ẹ̀ tí mi ò bá sọ̀rọ̀ ìkànnì mi ìgbà tí ẹ sábọ̀dù àti àbíkẹ́ lọ sékòó ọ̀rọ̀ mi ni wọ́n ṣe lọ èkó kò ṣe pé o invite wọn torí ẹ̀mí ṣe fẹ́ kí ẹ sábọ̀dù máa sọ pé ẹ ẹ ó fẹ́ pa ń lẹ́kọ̀ọ́ ni torí tèmi ni torí ti tèmi bọ́lá fọláṣadé ni o lè má sọ fún bọ̀kẹ́ promise wọn ní heaven and earth ìgboro tó dẹ̀ fi ń wọ̀n mí àwọn many things tẹ́ ẹ ṣe fún mi lẹ́fẹ́ ṣe fún bọ̀ nítorí pé òun náà ti ṣe kí ni ó ti ya ẹ̀hànà díẹ̀ òun gan ó máa ń jalè lọ́wọ́ èèyàn you cannot steal from him i mean from her easily and i was saying it that time ìwọ tó orí mi rí tó dẹ̀ sọ ní boldness with boldness pé orí mi rí pé mọ ẹni tó jẹ́ Auto Bola pé èmi ni mo Gàjí ni mo fẹ́ you were a killer ó yá ẹ̀yin tẹ́ bá tún fẹ́ ge ó yẹ ẹ tún ge kẹ́ni Auto Bola sọ báyìí you know what i'm only showing love to people ẹ̀ẹ́dẹ̀gbọ́n ṣùgbọ́n ṣe eré tó bá ti ń ṣèkà tó bá ti ń wò pé ọgbọ́n ni géèmù ni mò ń ta fún ó máa máa tẹ́ pẹ̀lú géèmù yẹn ni you are playing game but géèmù yẹn ó máa lose ó dẹ̀ ti lose you are going to lose and you are a loser already. in tí mo rò pé ẹsábọ̀dù fi ń béèrè tó fi ń hakakakaka mọ́ ẹ bóyá kó o lè gbé èmi náà lẹ̀ lẹ́nu ẹsábọ̀dù torí bí mi ṣe dé orí Facebook yìí ìwọ ló mú mi wá mi ìdẹ̀tẹ̀ mọ́lẹ̀ láti gòkè mo ní mo mọ̀ yín nígbà tí mo mọ̀ yín mọ́tò tó wà lọ́wọ́ mi mo kà mí ò lè ká yàtọ̀ sáwọn mọ́tò pẹ́pẹ́pẹ́ ìjàpá àwọn mọ́tò Camry àwọn Camry yẹn tí ó tiẹ̀ wá ń ṣe bíi mọ́tò pàtàkì lójú mi sì ṣe ló ṣe ló kò wù mí ṣe ló dàbí mo máa wò kí ni wọ́n fẹ́ fi Camry ṣe mọ́ọ̀sù òun mo hate jù àwọn mọ́tò ńláńlá mo like àwọn sínú ẹ̀ all those things is not there and you are not ready to do anything instead of that to give me problem àwa máa display obìnrin kan tó bá sọ̀rọ̀ sí ẹ má mú ọ̀rọ̀ wá pé máa sọ pé wọ́n ń jẹ́lọ́sì ni o mo ti sọ many things ó ṣe sọ́nà ọjọ́ yẹn ṣé ọ̀rọ̀ tó ní mi ò defend ni ọmọ tó wá wá sórí bíbà yìí mi ò ka mẹ́sẹ̀gì o. only you you are a you you are a bitter woman oh my god you are a bitter woman. All right, thank mm-hmm. you. Okay, accepted. What made me bitter? Why am I bitter? Somebody said it's not possible to send her to beg Sabbath. It's a lie. He did. I know long time ago when this girl go back to Esabod to apologize. I know it's a game. At that moment, they said somebody, Rosula, also go back there. And they said he's fighting with Abike. Somebody said, I'm a bitter woman. Ẹ má jẹ́ ká no, ẹ má jẹ́ ká yes. Okay, why? Of course. At this moment, but your their, your their bitterness cannot stop my happiness. When I want to talk about something that is a bitter thing, bitter truth, about to be bitter about it but it doesn't stop my happiness for the whole day because in the presence of the Lord there is a fullness of joy. I always move with the full, I mean with the presence of God. So bitterness is because I'm talking about them right now because they are sorrow because they are they are evil. My bi my business is the money of Odua because of course. I know it kì í ṣe yẹn ìbá do ìfi tó bá bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ lè rè I want to cover because of here. mo fẹ́ cover Àyìndé kì í ṣe pé bóyá nǹkan tó bá ṣe burúkú o you can see that I'm rebooking him but I'm still speaking for him àwọn èèyàn á ní Auto Bola ò go by like this like this ọjọ́ tí ó bá mi sọ̀rọ̀ tí ẹ sábọ̀dù ṣe nǹkan tọkọ ẹ ṣe nǹkan kan tí wọ́n dìde sí I speak for for her ọjọ́ tó lọ kọ̀tàn ọ̀nà i speak for her the next day mi ò bá sọ̀rọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé eh, kiri kan kiri kan no i'm not speaking for people for you to do evil next day i'm practicing evil tomorrow for me not to say it's not done. bó ṣe ń sọ̀rọ̀ yẹn àbíkẹ́ òde tó ń ṣèdí mo dẹ̀ ti gbàdúrà anybody ni mo sọ tó bá tó ṣèdí sí mi gbogbo ohun tó bá ń paláyọ̀ máa palẹ́kún ó máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ anybody ni mo sọ. when i speak for people i'm not speaking for you to come to me I love the life I used to live. Walk, walk alone is a winner. One man battalion. Jésù Kristi ọmọ host of heaven Ọlọ́run fúnra rẹ̀ ó wà pẹ̀lú mi. Dáfídì lọ sójú ogun alone. Ìgbà tó ní kó lọ pé oúnjẹ lọ kó lọ pẹ̀lú crowd. Àwọn tó ń lọ pẹ̀lú crowd yẹn wọ́n jókòó wọ́n ń wò nígbà tí Ọlọ́run máa gba owó Dáfídì ṣe ogun Gòláyàtì. Àwọn tó lọ pẹ̀lú crowd I go with the Lord Jesus Christ alone with the host of heaven and he will never fail me. Because tó bá lọ pẹ̀lú crowd a lot of ogun ẹ̀yìn náà máa fi jà ẹ́ tó máa rò pé o léèyàn tó their enemy of your progress. I love the way I live my life now and this is the way I used to live my life before. I care for people What I nobody care for me and I don't beg for you to care for me because when you care for me you can be asking me for something in return so if i talk about you tí n bá question the way my pèrè talo dash dáṣọ talo ta ló do you help me when i need you so when i speak for you on what ground i just do it because of the God in me and i use that to preach the gospel for you but if you tell me your legion of demons is more than what can you cannot listen to God then i say it out. wọ́n ní àyíndé ò lè sọ fún pé kó lọ bẹ Esabod kì í ṣe pé torí kò bẹ̀yàn mo ti rí kí ni nǹkan tí wọ́n ń bò tí wọ́n fi ń bẹ Esabod what is happening dókàsí dẹ̀ sọ pé ó ní gbogbo ohun tó bàjẹ́ ó ní wípé wọn ò fẹ́ kán ba ayé àwọn prominent people jẹ́ kí ni prominent people ń ṣe so anybody tí ò bá ti prominent ayé tiẹ̀ lè bàjẹ́ káyé prominent people tó ṣe burúkú kó dára kí ni àwọn prominent people ń ṣe. ẹ má jẹ torí ẹ wọn máa ní mo romance Jagaban mi ò romance wọn bíi pé ẹ̀rọ tó ń sàn but àwọn kan wà ṣebí politician ni baba Jagaban ṣe ní àwọn kan wà wọn ń ṣe politician wọn dẹ̀ ń ba ìlọ́tọ̀ wọn ń ṣe lot of things Nàìjíríà ẹ jọ̀ọ́ ìbéèrè mi rè kí n má gbópo lọlé olóró kí ni wọ́n ń ṣe pẹ̀lú kí ló dé tán fi ń bẹ ẹ́ sábọ̀d kí ló dé tí àyìndé bẹ ẹ́ sábọ̀d kí ló dé tí ó bẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ẹnu ẹ̀ ó ìwà lórí kínní ó ní ẹ́ sábọ̀d ó dẹ̀ kọ́ síbẹ̀ nínú orin tó ní kídélé mọ́mọ́dù kan ó ní àṣàbí tó ń ṣàdọ́là ó kọ́ síbẹ̀ kí ló dé tó ń bẹ̀ ní tí mo fi rò pé jẹ́ kọ́kọ́ bẹ̀ látọ̀dọ̀ ẹ kó o bá lè gbẹ̀mí náà sílẹ̀ torí ìwọ ló tà fáyé lórí Facebook yá àwọn tẹ́rọ́rìsì orí Facebook èmi dẹ̀ rẹ́ fojú wò mí dáadáa kò sí aláyẹn tó lè pa èmi èmi máa rẹ́yìn gbogbo ọ̀tá mi ni bí ọ̀tá mi pé mílíọ̀n kì í ṣe ogún kókò kì í ṣọgbọ̀n bẹ́ẹ̀ pé mílíọ̀ns èmi ni máa ròyìn yín pé ẹ ti kú èmi ni máa ròyìn ogun ogun ò ní ròyìn mi bẹ́ẹ̀ ni ogun lẹ jẹ́ èmi dẹ̀ ni máa ròyìn ogun ogun ò mi bẹ́ẹ̀ ni èmi ni máa rẹ́yìn ọ̀tá mi bẹ́ẹ̀ pé billions. because òun lẹ́bi ní pé tí bá ṣe ṣáàtì ọjọ́ kan tí mo ṣe ṣáàtì tí bá ti jẹ́ ètò tí bá ti jẹ́ tàdé ó máa sáré rìn ni mo ti ṣe àwọn ṣáàtì kan mo máa padà lórí àwọn tí mo ti speak fún ta ló ń sọ fún wọn pé kán má dà mí lóhùn tí wọn tó jẹ́ pé wọ́n máa padà become my enemy ta ló ń sọ bẹ́ẹ̀ fún wọn. ní tí mo rò rè o Àyìndé Wàsíù kó lè gbé mi sílẹ̀ lọ sílé ẹ bí Àyìndé bó ṣe sọ pé kó o sílé ẹ jẹ́ kí wọ́n tẹ̀sí gbogbo ilé ẹ kí gbogbo ọmọ Nàìjíríà àgbáyé bí kí gbogbo àgbáyé ló ti rò ó kí wọ́n tẹ̀sí gbogbo ilé ẹ kó jẹ́ kó lè fi mí lọ́rùn lẹ̀ kó yé sọ pé Auto ló sọ pé mo sọ pé ẹni báyìí báyìí ọ̀rẹ́ ẹ̀ tó wà ó lóun ọ̀rẹ́ ẹ̀ kí ló rí kọ ẹ̀ má jẹ́ ti ẹ̀bù láàárọ̀ yìí òun ló sọ gbogbo fóònù yìí kíní ẹ̀ ló wà ń bẹ̀ o àwọn rìkọ́dì ló wà ń bẹ̀ o àti kìí tó wà ń bẹ̀ yẹn rìkọ́dì ó pọ̀ ń bí. he said it ó dẹ̀ láwọn ọmọọṣẹ́ mo sọ́nà ń jọ yẹn ó láwọn ọmọọṣẹ́ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún un. ṣé o rí pé ẹ sábọ̀dù kẹ̀dẹ́ ṣé o mọ̀ pé nísìnyí o dúró tì mí nínú ogun despite pé o sọ mí sínú ẹ̀ nobody stood by me gbogbo yín ẹ sì ń fi system wa ń jà ní èmi mo tún speak fún yín mo tún speak fún gbogbo yín pé kí tìtẹ̀ má bàjẹ́ but each time tí n bá ti rí bẹ́ẹ̀ yẹn ó fẹ́ ba tèmi jẹ́ ni gbogbo sórí ẹ tọ́pẹ́ o a máa sọ fún ẹ pé kó má ṣe o ẹ pé kó wá sọ sórí ẹ níbi ọ̀dọ̀ anamáyọ̀wá yẹn sórí mi kí ni mo tún fẹ́ sọ ó ní nínú ṣáàtì kan màá sunkún nínú ṣáàtì kan màá rẹ́rìn <laughs> ẹ̀yin ò lè ṣe bẹ́ẹ̀ mi ṣe ń ṣe akọni ni mí àná olótìtọ́ tí mi ò give a damn. kó lè fi mí lọ́rùn lẹ̀ pé Auto Bola sọ pé ó sọ pé ẹni yẹn ló sọ ó dẹ̀ lọ́rẹ́ mo dẹ̀ sọ yẹn mo lè mi ò rí àjálẹ̀ ọjọ́ tí mo wọlé ó dẹ̀ ní mi ò àbí mi ò débẹ̀ mo mo mo lè sọ bílẹ̀ ṣe rí nà ṣé mo fẹ́ purọ́ bọ̀ nọmba one ìyẹn nọmba one tí mo kọ́kọ́ fẹ́ ní kó o ṣe kí gbogbo ọmọ àgbàgbá yẹri contest gbogbo ilẹ̀ ilé ẹ̀ contest ilé òbẹ́sẹ̀ rèé contest MC sódà ayé sọ pé èmi ò but that's what they said to me that time àwọn yẹn tẹ̀sí mo sọ pé o love èèyàn ẹni tí mo ní mo love yẹn náà kò love me because mo dẹ̀ so, mo tún fẹ́ sọ lẹ́nìí efele ìjẹ̀bú tó jẹ́ àbíwọ̀ kọ́ ló jẹ́ mọ́ money. ó lájàálẹ̀ ibi tó bá ti ń download àwọn èèyàn tó máa ń tó máa ń tó máa ń lọ ṣe kí lorúkọ ẹ̀ tó máa ti ń gbà àwọn èèyàn tó máa ń gbà àwọn èèyàn lọ it yes ìjọ mi jẹ́ ìwọ dẹ̀ ló ìwọ ló jẹ́ mọ́ mi ò mọ́ rí mo dẹ̀ sọ fún ẹ tí mi bá sọ fún ẹ ọ̀tọ̀ ni i told you gbogbo bó ṣe ń lọ báyìí gbogbo nǹkan tí mo ṣe ń bèbà iná i always send it to you ìmí ìyùrì ìgbà míì tí máa kẹ wàá reply ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ o lè má reply but ó sọ pé onítorí pé mo sọ pé ó ṣe báyìí sórí gbogbo nǹkan tó ń ṣe ṣéèdì àti gbogbo ìṣe ń ṣe tó ń jà bẹ́yẹn it will only bring you problem tó o bá ṣe ilé ìwà bìlì pé o lè kọ́ńkà ilé o ti stop ẹ̀ o ò lè stop èèyàn ní tó o bá stop èèyàn this time around o ò lè stop ọlọ́run and God is on the throne he is fighting he is angry ó ń pariwo mi ṣé mi ò bù ẹ́ tó bíbò àsìn kì í ṣe pé bóyá mo rẹ́jà lẹ́nu ilé ẹ o honestly ṣé mi pampa. ẹ tó ṣé mi ò respect ẹ tó ṣé mi ìpọ́n ẹ lé tó ṣé mi ò jà fún ẹ tó pé ọlẹ́mi ni mo gbé ẹ wá sórí Facebook is a lie wọ́n ti gbé ẹ wá sórí Facebook several times about four years ago èmi fúnra mi rí tẹ́sàbọ̀dù ń ṣe tán ní obìnrin kan ó bá sùn ìyàwó oníyàwó ni pé ẹni yẹn dẹ̀ lọ́kọ pé ọkọ ẹni yẹn padà wá dẹni tó ń ta tó ń wa káà gbogbo nǹkan ẹ̀ tán ẹ sábọ̀dù ló kọ́kọ́ gbé kì í ṣe ẹyọ kan mo rí yẹn mi ò mẹ́ni tó ń jẹ́ sábọ̀dù wọ́n ṣí ẹ̀ wá sórí wọ́ọ̀ mi because some people dey share something wọ́n máa fẹ́ kó owó dáadáa but mo kàn wí pé who is this wọ́n sọ̀rọ̀ àìndé kí ló kàn mí pẹ̀lú yẹn I was in Nigeria nígbà tó ṣe ẹ̀ fún mi mi ì tí ì lọ sí America mo dẹ̀ wò mo gbé sẹ́gbẹ̀ẹ́ so èmi kọ́ ni mo gbé ẹ wá sórí Facebook if you are still fighting me systematically that's your own cup of tea but why you guys are begging àwọn èèyàn tó sọ pé irọ́ ni ẹnìkan ti kọ́ sí wípé Àyìndé can never beg is a lie with his mouth he beg Esabod that day ó wá bẹ Esabod rìbọ̀ tí Esabod tún ṣe kí ni ó gbà sí òdì systematically ó throw shade sí Esabod ó dẹ̀ tún bẹ Esabod èmi mọ òwe ẹ̀ ó dẹ̀ tún wá kọ orin tó wá kọ láti ní pé ó yá bọ́lá pẹ́pẹ́ dẹ mo ó yá pẹ́pẹ́ dẹ nínú gáàngì nínú play tí wọ́n ṣe ní ọjọ́ yẹn èmi kẹ̀dẹ̀rẹ́ olórí burúkú kan yes i call the person olórí burúkú ọmọ ìjẹ̀bú náà ni olórí burúkú ni mo ń bọ̀ ọ́ ẹ̀yin tẹ́ máa ń kidnap èèyàn níjẹ̀bú tẹ́ máa rò dẹ̀ ransom mo ń bọ̀ ọ́ ẹni tó bá ti jẹ mí ló mo ní kẹ́ ẹ fún mi lówó mi gbogbo ẹni tó bá ti gba nǹkan mi tẹ́ fi ọgbọ́n tẹ́ pín nǹkan mi sọ́wọ́ ẹ gbé fún mi kó tó dìjà ẹ lè fèmí sí nágọ́ni ọmọ níyọ̀ ẹ̀ bitter woman èmi tí mo rákùnrin gbogbo àwọn tó wà ń sọ̀rọ̀ àǹdí mi tó bá rí lórí Facebook mi ló máa use against me you think I give a damn. why wọ́n bá ní kó ń bẹ̀yàn but wọ́n máa jókòó wọ́n máa ní pé wọ́n máa máa sọ báyìí fún wọn ẹ̀ wọ́n mọ bó ṣe máa kọ́ńkà mi ó bóyá lo mọ̀ ó mọ lọ́hùn tó bá mọ lọ́wọ́ àmọ́ ìpẹ́ ẹni tó bá ń ṣe tí Ọlọ́run bá ń ṣe tiẹ̀ kò sẹ́ni tó lè dojú ìjà kọ́ wàá mọ̀ pé ẹni tó bá gbé ọlọ́run tí ọlọ́run bá ń sọ̀rọ̀ jáde nínú ẹ̀ kò sí ẹni tó lè dá dúró tọ́lọ́run bá move you cannot stop me why ẹ̀yin tí ẹ fi ń bẹ ọba onírìṣà kábíyèsí sá o kí ló ní tẹ fi ń bẹ sábọ̀d kí lẹ̀ ń bò sá kí ló ṣẹlẹ̀ ẹ má bínú wọ́n ní wọn ò lè bí wọ́n why not you know why because mo celebrate wọn mo sọ fún ọba yorùbá ni wọ́n mo dẹ̀ complain títí títí lórí facebook wọ́n rí ojú mi o mo máa sunkún sunkún o nobody care nobody ask me anything but kí ló dé tí wọ́n fi fún nígbà tí wọ́n parí ṣọ́ọ̀bù dokas ni dokas wàá fẹ́ di spoken spoken ó wàá fẹ́ fèsì àbíkẹ́ wọ́n ti lọ àbíkẹ́ wọ́n ti dump ẹ̀ nìyẹn ìgbà tó ti gun dump ẹ̀ nìyẹn àbí. wọ́n wá lò kí ló dẹ̀ dé tó ń fi fún wọn lówó mo ní kí ló dé gan àǹtí rosula you know i always pay for but mo tún celebrate yín kí ló dé gan tí wọn ò fi fún mi lówó ẹ gbàgbé tẹ́ ẹ má fún mi lówó ẹ dówó yín mọ́ kí ló ṣẹlẹ̀ why are you begging ẹ sábọ̀d kí ló tẹ̀ ń bẹ́ẹ́ sábọ̀dù kí ló dé tí gbogbo yín bẹ́ẹ́ sábọ̀dù. kí ló dé tí gbogbo yín bẹ́ẹ̀ sábọ̀ kí ló dé tó jẹ́ pé bàbá ẹ̀yà eh, ọmọ adébísí lórúkọ ẹ̀ dokas ó tún wá dìde ń sin ó lóun lọ sí ọ̀dọ̀ ó tún ní on behalf of láti ẹnu máyégún gangan torí ọmọ máyégún àwọn jọ grow up ní níbo lẹ ti grow up ẹ bá tiẹ̀ jọ grow up torí ó bímọ púpọ̀ oríṣiríṣi ọmọ fine white ni ó fi ń bẹ́ẹ̀ gbogbo yín kí lẹ ń bẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì bóyá nǹkan tó ń bà yín lẹ́rù ìwọ ti ké wà jẹ́ kí n wà lórí ọ̀rọ̀ tiẹ̀ mo ṣì ń hàn bóyá ó ti sọ pé kó o gbé bible àbí àmì alukuran pé kó o lọ búra àbí kó o lọ sọ́dọ̀ kábíyèsí kó o búra kó o fi òòṣà búra pé ò báyàwó wọn sùn so that a lè mọ́ lọ́rùn ẹ because bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn a lot of people abuse me because mo lójú tèmi kò right pé èèyàn báyàwó bàmú ni kò lè ṣe é sẹ́ẹ̀ but láti sọ pé ìwọ náà dẹ̀ sọ gbà tí délé mọ̀mọ́dù bá ẹ sọ̀rọ̀ ó ní are you mean me ó sọ bẹ́ẹ̀ ó ní are you talking to me nígbà tó béèrè ọ̀rọ̀ kábíyèsí lọ́wọ́ ẹ̀ ó ní do you mean me are you talking to me but of course you should know that he is talking to you àbí wọ́n kọ́ ló interview lọ́wọ́ you are asking that are you talking to me èmi ò ní puyin o kẹ́ ẹ lè jẹ́ kán gbé mi sílẹ̀ àbí kí ló dé ṣé èèyàn máa ń fẹ́ràn ẹlẹ́rìn oṣù tuntun ni àmọ́rọ́bà kí ló wá ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé from àbíkẹ́ to eh, dókàsì báyìí tó bá tún kò lọ́dọ̀ dókàsì á tún lọ sọ́dọ̀ bóyá lọ gbọgbọrọ àbí nǹkan kan kí ló dé ṣe bí ẹni ọmọ tó pọ̀ tó ń dẹ̀ ní kámẹ́rà fóònù ẹ dẹ̀ mọ àwọn journalist tó pọ̀ kí ló dé tó jẹ́ àwọn ọmọ wọ̀nyí tó wà lórí Facebook kí ló ṣẹlẹ̀ k1. ìbéèrè mi torí tó bá yá sí wọn máa ní Auto Bola ló ṣe sọ pé o Auto Bola ló jẹ́ ká mọ kíní kan you too should use your brain don't be quoting me èmi ń béèrè tèmi ni you too tẹ bá láyà ẹ béèrè títí yín ní tó bá rú mi lójú mò ń béèrè kán lè gbé mi lé ọmọ ọlọ́mọ ni mí mi ò sọ pé ọmọ ìjẹ̀bú ni mí ọmọ ìkàrẹ́ ni mí mo dẹ̀ pọ́n ìjẹ̀bú lé mo kọrin gbogbo èèyàn ló kúkú rí mo kì yín dáadáa bọ̀ tí ẹ ṣe nǹkan burúkú fún mi. bẹ́ẹ̀ni tí bá kàn ń wò mo kàn ń ka mọ́ra nìkan ti dé nísìn you are a pain woman you are a bitter woman you are a bikini kan woman you are a ṣekini kan ó tì í ó tì í táwọn èèyàn bá jà mí lólè níṣẹ́ tí mo ti ṣe fúnra mi kọ́ dẹ̀ gbà kọ́ máa ṣakọ kọ́ dẹ̀ máa gbógun tì mí kọ́ máa tún wage war against mi bẹ́ẹ̀ i will be happy because mo mi ò ń ṣe clan bẹ́ẹ̀ ṣe sọ of course i must be bitter about it and you know what they are using this to they are paying people to fight nígbà tó sọ pé wọ́n nígbà tí Esabod sọ pé they are paying people to fight is that not true so ọ̀dọ̀ ọ̀dọ̀ mo dẹ̀ mọ̀ pé tó bá láìpẹ́ láì jìnnà sìn tí ọ̀nà bá ti ṣí wọ́n máa ní kí dókàsì wá nàìjíríà dókàsì náà wọ́n máa bá wọn náà sùn tó bá ti bá ẹ̀sùn ní títì ẹ̀yà ẹ̀ bá bàjẹ́ tó po. wáì tí àwọn ọba ṣe bọ́ wọn lọ́ba bá lórí ohun gbogbo tẹ́ bá ṣe nǹkan tó dáa wọ́n lódòdó àmọ́ aláyà bíi kìnìún kí ló ṣẹlẹ̀ tí gbogbo wọn fi ń bẹ ẹ sábọ̀ dẹ̀ máa jáde wá ó dẹ̀ máa wá sọ pé wọ́n ń bẹ̀ wọ́n ni á dẹ̀ tún play with confidence with voice of those people begging. when I was talking on the Facebook ẹ sábọ̀ ìdájọ́ tèmi rèé fún ẹ torí ìwọ náà mọ̀ dájọ́ èmi náà máa lọ wá àmà tí màá máa fọmọ rẹ lórí tó bá ti yá <laughs> mi nídìí ẹ ọ̀rẹ́ nu mi is hammer <laughs> o lè ní ẹ madam ẹ sábọ̀dù lórí ọ̀rọ̀ tèmi you a thief in tó ń ṣe fún mi wọ́n kàn fẹ́ wò pé ní ìgbà tí mo sọ pé ah ah kí ló ṣẹlẹ̀ sí Bísọ́lá wọ́n ṣó mi nǹkan táwọn ṣe fún Bísọ́lá ìgbà tó sọ̀rọ̀ wọ́n á ṣó ẹ ní nǹkan tó ń ṣe fún èmi ṣé ìwọ ò mọ̀ ní pé látọjọ́ tó ti ṣiṣẹ́ Wàsíù Ẹ̀ǹdé mi ló fẹ́ pa ẹ́ o látọjọ́ tó ti ṣiṣẹ́ wà síwáyé ṣé òun mọ̀ pé òun ní ìsinmi mọ́ ni ìwọ mọ̀ pé wèrèwèrè kò ní ìsinmi ni. now in tó fi ń dárúkọ mi tó ṣáà dárúkọ mi ṣáá look at me wò bóyá ọmọ èèyàn lèmi náà tẹ́gọ̀ pé ọlọ́run wà nínú mi tó ju ẹ lọ ó ju ẹ lọ Esabod ẹni tó wà nínú mi ju ẹ lọ ọlọ́run ò jọ ẹ̀ you are such a wicked woman but kì í ṣọ̀rọ̀ ẹ̀ ń bí torí pé mi ò ní kó ẹ̀ mọ́ wọn bí ó ti gbọ́dọ̀ mi bẹ́yẹn but nothing but you are a terrorist ẹ ti wà lórí Facebook for long time ẹ dẹ̀ ti ń ba ayé èèyàn jẹ́ for long time àwọn èèyàn dẹ̀ ti ń dáwó fún yín láti ja ìjà wọn for long time both left and right and all of you why tẹ fi ń terrorize why are you killing ẹ̀yin ọba o mẹ́ta ni mi ò rí olówù ń bẹ láti ọba olúwo àbí olúwo but àwọn ọba méjì àánú kábíyèsí aláàfin ọ̀fọ̀ yọ bàbá ikú bàbá yẹ̀yẹ́ ni wọ́n ṣe mí because wọ́n fẹ́ fún wọn ní trouble tó máa jẹ́ kán tètè kú wọ́n fẹ́ bà ayọ̀ wọn jẹ́ wọ́n fẹ́ bá wọn jà systematically wọ́n fẹ́ gba tróònù wọn lọ́wọ́ wọn. wẹ́ ọlọ́run jọ̀ọ́ mo gbàdúrà ẹni tí ò fún mi lówó tí ò fún mi lọ́lá tí ò fún mi ní nǹkan kan tó jẹ́ pé ó tún fẹ́ máa gba nǹkan tí ọlọ́run bá fún mi sọnù ọlọ́run jọ bá mi sọ ẹ̀mí ẹ̀nù ní àkókò yìí máa mú já okùn ẹ̀mí ẹ̀ kúrò gbogbo ikú tó ń lọ nígboro má jò spẹ́ wọn jẹ́ kó balẹ̀ ayé wọn bẹ́ẹ̀ ni yóò rí o mo tún gbàdúrà fún ìlú nàìjíríà wọ́n ní má gbà kí ló ṣẹlẹ̀ tí wọ́n ń bẹ Esabod why people begging her wọ́n ní wọ́n ń bú àgbàlagbà ọdún mélòó ni Esabod gbà lọ́wọ́ mi ó bú ìyá mi ó bú bàbá mi tó jù lọ bàbá mi my daddy should be alive today should be around uh, going to hundred yeah ó bú ìyá mi ìyá mi ìsì àgbàlagbà ni ó ju eh, Esabod lọ dáadáa ó dẹ̀ bú ìyá kéwà náà bọ̀yá kéwà náà tún bẹ̀ kí lẹ̀ ń bẹ̀ fún kí lẹ̀ ń ṣe kí ló ṣẹlẹ̀ kílẹ̀ kí ló ṣẹlẹ̀ kílẹ̀ ṣe é ṣe pamọ́pamọ́ sọ́wọ́ ẹ̀ ní kí ló dé. ó ní kẹ́ ẹ sú òun ẹlẹ́sù ẹ tún bẹ́ẹ̀ ó dẹ̀ bu yín èmi tẹ́ ẹ̀dẹ̀jà ló lè kẹ̀dẹ̀ rí ẹ̀dẹ̀ ń fún fún lówó ẹ̀dẹ̀ ń ṣe dáadáa fún wọ́n ra ọjà ẹ̀ èmi tẹ́ ẹ̀dẹ̀jà ló lè kẹ̀dẹ̀ rí ẹ̀ ṣe nǹkan kan fún mi but nítorí pé ṣé mo ń torí ń sòtó kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan ẹ̀yin ènìyàn ẹ kàn bá mi béèrè Somebody say you like to throw shade on people. Before I came to this place, did I call anybody? Did I throw shade on anybody? When in the time ìgbà tí mo dé? Until tí wọ́n lọ sí Nàìjíríà tó ń dé tó ń bẹ̀rẹ̀ sí ń You are asking silly questions. I need to block you. I'm not reading comments, but now I will be looking because some people are not qualified to be here this morning. What I'm saying is this the time I nearly came on this Facebook, did I throw shade on anybody? I only talk about those who have problem with me. Why did they do that? Nobody stood, nobody stand, nobody do did anything to those things. All my gbogbo nǹkan tí mo sọ kò sẹ́ni tó sọ nǹkan but instead of that the problem continue. Esabod have been abusing doing many things to them. Why tó fi ń bẹ̀? Somebody said they've been throwing shade to people. I'm not throwing shade to anybody. If I want to talk, I talk Abike, I call Abike name. If I want to call Esabod, I call uh, Esabod. If I want to call, because I call, I don't throw shade. Shade bawo. I don't throw shade to anybody. Shade èmi Bọ́lá Fọláṣadé. Throw shade to who? I tell you. I will tell you, I, uh, I will tell you, Oha, oh, I will not throw shade. Ẹni tó bá ń ṣe chameleon ló máa throw shade chameleon tó máa jẹ́ pé ó fẹ́ ṣe é báyìí kọ́ má bàa mọ̀ pé ó ṣe nǹkan báyìí chameleon i'm not a chameleon i'm a spirit filled woman that have boldness that God is in me i'm very very i believe so much in God and i have courage and i have strength and i have belief and i have faith and boldness in God i trust him he will never put me to shame why ìbéèrè mi ni why tí ẹ fi ń ṣe kíni tí ẹ fi ń bẹ Sabbath only when only when people only you look stress you can abuse me you can abuse me yes somebody say lẹ́kàn ọmọ ìyá onírọ́ ní who is Esabod but they are, bu- they are begging Esabod who is Esabod ask yourself why are they begging Esabod why those king those ṣe Wasiu Ayinde ọ̀hún oh, kúrọ́. èmi ti rí eré kan ìkan tán ní kó play tó ń sọ fún ẹ̀yìn tó ń sọ fún dókà pé kó play nǹkan má wojú ṣe kinní kan má wojú anybody kó tẹ̀ sí wọn tí n bá jókòó tí n bá sọ pé mo nídìí mo mọ nǹkan tó máa tó ó lè gbé ó lè lọ gbé ìdí kan kó gbé ọmọ South Africa nídìí ó lọ́yàn ó ṣe kíní kan tó ní flat tummy ó máa ṣe ẹgbọ́n agbe síbẹ̀. Only <laughs> this woman is just a disgrace to womanhood. Okay, ẹ máa bú mi lọ when you abuse me i'm going to tell you the truth why tí wọ́n fi ń bu tí wọ́n fi ń bẹ́ Esabod. láti ìgbà bíi two months tó ti ń bú àbíkẹ́ tí ò jáde wọn ò sọ fún pé kó lè bú àbíkẹ́ mọ́ bó ṣe ń bu ló ń blog ẹ̀ ni wọ́n disgrace ẹ̀ why who is behind it kí ló ṣe mi ò speak fún yàn bọ̀ mo béèrè kí ló dé tó jẹ́ pé ní ìgbà kan rí wọ́n ti lò kò sẹ́ni tó lo èmi o anybody wọn ò bí ìyálẹ̀ rẹ̀ wọ́n ti mọ̀ pé tí wọ́n bá ti pè mí èyí tó pè mí lánàá tí wọ́n máa ní tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ mi wọ́n fẹ́ máa fi system béèrè bó lèmi ti ń gbọ́ information kiri kan tí bá ti fẹ́ ṣe ṣáàtì yẹn ti pásítọ̀ yẹn ni máa sọ yẹn. kí ló ń ṣẹlẹ̀ ìbéèrè mi kí ló ń ṣẹlẹ̀ ó ní this woman wọ́n lè ní kọ́ lọ máa sọ this woman kí ni mo ti sọ ọ́ sì tó jẹ́ disgrace ọlọ́run ò ní jẹ́ kémi jẹ́ disgrace ìwọ́n tó sọ yẹn ló máa jẹ́ disgrace fún gbogbo ẹbí ẹ̀ fún ara ẹ̀ fún gbogbo àwọn tó ní ẹ́ ló máa jẹ́ disgrace fún nàìjíríà lórúkọ jésù mi ò ní jẹ́ disgrace èmi ọmọ tó ń gbòògò orílẹ̀-èdè ga i'm a true sayer a, a spirit filled woman. Hmm. bẹ́ẹ̀ni I don't give a damn. Either you are my family, either you are close to me or not. I tell you the truth. If you like, if I'm saying this now, anybody to back on one, ò ní love one. wọn ò love me now. They're about to say something to make me feel bad. But your the way tó bá ṣe sọ kò lè dùn because èmi ni mò ń pè ń ṣiyẹn èmi mò ń sọ̀rọ̀ fún yín báyìí. Ìbéèrè simple as that. Read your comments. Okay. Wasiu can never beg Esabod. He did. He did what? He did. Before that time, it shows that Dorcas ń wò òun o ẹsẹ abọ kìíní kan ń wò òun. èmi chat nínú chat be, ó bẹ́ẹ̀ ó láwọn méjì lòún recognize lórí Facebook yìí and they said it ó lọ mọ òun àti Esabod ó ní Esabod kẹ̀dẹ̀rẹ́ wọ́n ti sọ pé ó máa ṣe fóun mo kà á nà án mo wò ó nà án one woman kan báyìí ló sọ fún mi pé àǹtí eh, Bọ́lá ẹnìkan fẹ́ wà lórí YouTube eh, Instagram sí kí lọ́wọ́ because wọ́n ní kó pè mí nígbà tó tún dé ó ti sọ síwájú ó tún wá repeat ọ̀rọ̀ yẹn ó fẹ́ rí ẹ ó fẹ́ wo reaction mi kó gbé mi sílẹ̀ toró bí ọmọ títí ẹ̀ ní pé kó jẹ́ kẹ́sàbọ̀ náà kó gbé mi sílẹ̀ kó ṣe kí ni nǹkan tó bá ti béèrè lọ́wọ́ ẹ̀ tó kó lè gbé mi sílẹ̀ kẹ́sàbọ̀ lè gbé mi sílẹ̀ because tí ò bá ṣe tó bá lè kó fẹ́ máa fi èmi wọlẹ̀ láti máa please ẹ̀ owó wọ́n máa wà àwọn ibi tí mi ò fẹ́ touch tẹ́lẹ̀ máa touch ẹ̀ because o ò lè ní kẹ́nìkan gbé mi mì ọ̀n lè gbé mi mi o but nǹkan tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ni gbogbo òbóró máa fi dàrú sí torí mo wá and four years ago two years ago nobody know me here I've been on Facebook láti two thousand and ten or eleven i mean nine ni mo ti wà lórí facebook yes gba mo open facebook mi that's princess bola folashade gba mo open ni mo ti wà lórí facebook nobody even gan mo lè má débẹ̀ fún ọ̀sẹ̀ méjì after later àwọn èèyàn kan wọ́n wọnú àkáǹtì mi wọ́n fi ṣe maintenance but tí n bá ṣe nǹkan mi gbà mí mo kàn kí ṣe pé bí àmì ò mọ́ láti ṣe but you know àwọn kọ̀ọ̀kan wà ó lè fi certain things sílẹ̀ fún certain things because time also is pressure but tí n bá ṣe ṣáàtì tí n bá pẹ́ lórí ṣáàtì yẹn náà kó lè benefit ayé mi ni kó lè gbé kó lè jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tó ṣẹlẹ̀ káwọn tó bá ń gbéyàn hànú kán máa gbéyàn lẹ̀ èmi ní ìgbà tí mo bẹ̀rẹ̀ sí sọ pé gbogbo nǹkan tó ń ṣe fún mi lèmi fi ń fight fún sọ tí mo bẹ̀rẹ̀ ń sìn because nǹkan tó ti ṣe fún mi tó ti ṣe fún mi kó purọ́ mọ̀yàn kó gba nǹkan wọ́ ẹ̀ torí gbogbo nǹkan ogun ẹ̀ ni wọ́n fẹ́ gbà bọ́n ṣe ṣe ìyẹn mo fi sọ pé ẹni tó bá ṣe láti ṣe gbogbo ní mo fi ń sọ gbogbo nǹkan tí mo sọ nípa ẹsà mi tọ́jú tóbi rẹ̀ nìyẹn but nsìn kí ni kábíyèsí kí ni wọ́n ń bẹ ẹsà bọ́ọ̀dù fún ṣé pé kó máa ṣiṣẹ́ lọ bó ṣe ń bá wọn terrorize àwọn èèyàn yẹn kó máa terrorize lọ àbí kó máa ṣe kí ni kò yé mi kí ni wọ́n bẹ̀ fún ìyẹn bẹ̀ mí o ó ní mọ́mì mi Auto Bola ẹ má jẹ́ ká fi ẹ má take a personal o take it personal báwo torí ẹ ti sọ pé mi náà mo gbé wá síbi ìbàdàn mo dẹ̀ sọ pé màá fẹnu mi gbà á lẹ̀ bọ̀ tó bá jẹ́yàn tó bá dání kò ní máa ṣe nǹkan tó àwọn nǹkan míì wà tó máa máa ṣe tó máa tún ṣe fún mi táwọn ọ̀dà síbá tiẹ̀ ṣe burúkú fún mi òun fúnra rẹ̀ ò tún ní ṣe burúkú fún mi. ebi ọmọ gbọ́dọ̀ tẹ̀ ti ṣe kẹ́sẹ̀ ti fún mi bọ́lá gẹ́ boyfriend wey dey kìnnìkan ìjẹ̀bú ni boyfriend yẹn ó ní stingy ó ṣe they have made many things You make people's life to you use people's life to play game to make people miserable. Ẹ stop gbogbo òṣì yẹn o. Ntí ẹ sábọ̀dù bá fẹ́ tó bá jẹ́ òun lẹ fi ń bẹ̀ kó lè gbé mi náà lẹ. Ẹ ṣe tó bá ti ṣe ń sìn ẹ̀ẹ́ ó tán. Ẹ ṣe ẹ ṣe nǹkan tó bá ti fẹ́ kó lè gbé mi lẹ because èyí tó ń sọ pé wọ́n gbé òun kó wọn lọ ṣe kíní kan ìgbà tí wọ́n bá fẹ́ gbéyàn láti bẹ̀yàn wọ́n máa kọ́kọ́ fi nǹkan kan tán náà ni owó títí ẹ̀ lòún gbàǹgbà yẹn owó plane tí wọ́n rà fún tíkẹ́ẹ̀tì wọ́n rà fún owó òtẹ́ tó sùn lọ́jọ́ mẹ́ta àti míì tó jẹ àti five hundred thousand owó ẹ̀ ni wọ́n kó fún yẹn wọ́n sanwó fún Esabod you collect money for the job you want to do for me that will attack me to do many things you collect money because that time already they voted they finish the election election Buhari been store wọ́n ti gbé Buhari ti wọlé olóòtú máa lọ sí Nàìjíríà fún swahili ó sọ nígbà yẹn bó máa tún lọ sí Nàìjíríà fún swahili pé ó máa rí Buhari báyìí bó máa fi ya fọ́tò ó gba owó iṣẹ́ tó ṣe ó gbowó náà ṣé iṣẹ́ yẹn kó má bàa expose Wàsíù Àyìndé mọ́ ni Wàsíù ṣe ṣàtúnbẹ̀ẹ́ sí ni láti lè kí ló dé tẹ́ fẹ́ pọmọ lọ́mọ àwọn ọmọ tó ń wà tí lọ́rùn yìí rántí pọ́mọ ẹnìkan ló bí wọn bó ṣe ń kọ́ọ̀tì àwọn blọ́gà ẹ̀ ni wọ́n máa kọ́ọ̀tì orí ara wọn ni wọ́n máa kọ́ọ̀tì gbogbo ẹ̀ fún ẹnìkan fún àbíkẹ́ yẹn náà fún ẹ̀ fún two months mo kà á ni kò dáhùn ó bu ó fi wé ṣe ń gé ẹ dẹ̀ sọ pé ó ti lọ ẹ ti lè lọ ní orí Facebook yìí náà you just want to be laying everybody lọ why and àyìndé wà sí ìdẹ́bà máa sọ wípé kan ṣe kìnnìkan ẹ wá ní ẹ máyégún that is partial you believe that ó dẹ̀ sọ́nà ní pé lórí facebook pé ẹ àwọn bíi maybe àwọn other bloggers tó bá wà pé wọ́n recognize wọn you don't bring people down you tó bá sọ ọ̀rọ̀ àlùfàǹṣá tó bá sọ sí ẹ i can stand and fight for you also tó bá dẹ̀ sọ sí èèyàn tó bá sọ sí mi i will not take it especially in public like this lánàá yẹn ó yẹ kí n sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ tán tó sọ pé àwọn méjì ní blogger àbíkẹ́ àti kiri kan bó ṣe sọ yẹn wọ́n dẹ̀ ní kó o pè mí wá sábẹ́ ẹ̀bẹ̀ kí n bá lè ṣe ó yẹ àwọn kan ti wò ó pé bí mo ṣe máa ṣe tán yẹn nígbà tí mo sọ pé attention attention gbogbo èèyàn ti rọ́ wá ìgbà tán wá rí pé ọ̀tọ̀ ní nǹkan tí mo sọ people wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí that is rubbish o lè má fi mí wọlé tó bá fẹ́ máa tó bá fẹ́ ṣẹ̀sìn má fi mí wọlé mọ́ o kó ba èmi ò sọ pé èmi ò sọ pé o ní àjálẹ̀ nígbà tí mo kọ́kọ́ sọ ọmọọṣẹ́ mo ní mo mọ̀ ọmọọṣẹ́ ẹ̀dẹ̀ ni gbogbo àwọn efele tí wọ́n ṣe kíni yẹn gbogbo wọn pátápátá ló máa ń tẹ̀lé ẹ káàkiri they are your boys if anybody do that um, for me kò sí eh, tọ́ọ̀gì kan mi ò ṣe dárúkọ àwọn ti Ìbàdàn mo ò dẹ̀ mọ gbogbo wọn kí n tó mo ti wà níjẹ̀bóde before you I met you I've been in Ìjẹ̀bóde for long time those times no problem for me so the time I met you what now cause problem ẹ máa lẹ fẹ́ fi gbòòrò wọn mẹ́fẹ́ kọ́ mi ní ìtìgbòòrò ó ṣe máa fi hun àwọn ọmọ ẹ obìnrin wọn yẹn àtọkùnrin. àmọ́rọ́bà kí ló dé tó máa bẹ the other lady yẹn pé kó lọ máa bẹ ẹ̀bẹ̀ sábọ̀d pé mama oh I love you don't bring people prominent people in Nigeria down ẹ má jẹ́ ká yẹ wọ́n bàjẹ́ sí ìgboro so ẹni tí ò bá ti prominent ayé tí wọ́n lè ṣe sàrà wọ́n lè fàyè wọn ṣe tutù àbí all right abọ̀rọ̀lá máa ń sọ fún ọmọlúwàbí tó bá ti dé ní àdó dìdí mo kàn béèrè ni káwọn èèyàn náà tún bá béèrè pé kí ló dé tán fi ń bẹ ẹ́sàbọ̀dù ẹ́sàbọ̀dù ló kọ́kọ́ bú ìyàwó ọba ó bu ó fojú ẹ̀ gbolẹ̀ wọ́n ní kan lọ bẹ́ẹ̀ ẹ́sàbọ̀dù bú ó ń bú àyíndé lọ títí títí ó ní kan lọ bẹ́ẹ̀ ó ń bú kábíyèsí ó ní kan lọ bẹ́ẹ̀ ó bú ọ̀ní ó ní kan lọ bẹ́ẹ̀ kì í ṣe pọ́n block ó ń bú wọn ni nígbà tó tún yá ń jọ́sìn ó tún ní rọ̀ṣúlà nígbà tó búrò fún láti títí tó ń gbé lọ kóòtù ó tún ní wọn ní kó wọn bẹ̀rùn ẹjọ́ kí ni wọ́n fi ń bẹ̀ẹ́ Dorcas náà dẹ̀ ni wọ́n ní kó wọn bẹ ẹni yìí o kó tún bẹ́ẹ̀ o pé dadi kéwà ní kó bẹ́ẹ̀ o kí ló tẹ̀ ń bẹ̀ẹ́ ẹ dẹ̀ ń fáwọn èèyàn lówó lórí Facebook ẹ̀yin tẹ́ ẹ jẹ mí lówó tẹ́ ẹ jí mi lówó náà tẹ́ ẹ ṣèkà fún mi ẹ wà náà àwọn tó ń fáwọn èèyàn lówó lórí Facebook ìwọ àwàsí àyìndé o gbé àyìndé o gbé. Esther lọ nàìjíríà owó ni ó tiẹ̀ tún bú ẹ dáadáa ọlọ́run mú ẹ tó máa ń bú ẹ bẹ́ẹ̀ yẹn ara máa ń ta mi ni pé ara dẹ̀ ń ta mi bó ṣe ń bu yìí wọ́n dẹ̀ ń fún wọ́lẹ̀ ó máa dùn ẹ́ náà it's painful it's paining you seriously but gbogbo nǹkan tó máa gé pọ̀ tó máa fi ṣe evidence against people also you are looking for it do you think you can battle with the Lord and, and, and, and succeed instead of you to repent at this junction it's better for you you have a lot of cash ebi lórúkọ ẹ ló wà ṣebí lórúkọ àwọn ọmọ ṣó wà lórúkọ mi ẹ má bú dókàsí o dókàsí ò ṣe nǹkan kan o it's just the time ó ti kan time ni oyún máa kan máa kan lóye máa ń kàn ni. ìgbà tó ti parí ṣọ́ọ̀bù ẹ̀yẹn for you to know ó sọ ọ́ ni wọ́n set ṣọ́ọ̀bù fóun wà tó ti parí ṣọ́ọ̀bù ẹ̀ must work for the shop that tó ti gba owó ẹ̀ ẹni tó bá ti ní kó bú ó máa bú ẹni tó bá ti ní kó bàjẹ́ ó máa bàjẹ́ terrorist nìyí o ẹ̀dẹ́ wà sí o. ṣé àwọn tí mo ló gbowó lọ́wọ́ mi yẹn ṣé mo purọ́ ni how many years mo ti ń sọ́nsìn mo tún ti ń sọ́nsìn ó ti fẹ́ pé two years báyìí lórí Facebook yìí kó máa tó pé but yet you are not ready to do anything instead of them a máa pe àwọn èèyàn ẹ lọ play fún báyìí ẹ lọ ṣe ẹnìkan tí ń pè mí lánàá wọ́n fẹ́ mọ gbogbo bí mo ti ń gba information ní àwọn nǹkan tí mo ń post lórí ọ̀rọ̀ PDP or nothing kò sí ní tó kàn mí pẹ̀lú party yín ẹ kàn gbé ọmọ fọlọ́mọ àbí kẹ́ ẹ sọ kẹ́ ẹ jẹ́ kán release innocent person ẹ plan fún that's it. Wàsíù Àyìndé jẹ́ kí ẹ sábọ̀dù lè gbé mi sẹ́ pé wọ́n ní wọ́n sọ báyìí ọ̀rẹ́ ẹ̀ tó wà lórí Facebook náà to clear yourself do nǹkan tó bá ti ní kó ṣe but èmi tó wá challenge fún nǹkan tó ń challenge wọ fún èmi wá challenge òbèsè de pé kán lọ wo contest grand, gbogbo ilé wọn náà ìsàlẹ̀ ilé wọn. báàbù rèé èyí tó wà lórí Facebook ló sọ pé nílẹ̀ but efele efele ibi àjálẹ̀ wọn yẹn kẹ̀dẹ̀ tí wọ́n fi ń ṣe four one nine wọ́n gbé mi lọ bẹ̀ láti download mi láti four one nine mi ni ọlọ́run ló yọ mí ìtúrò ẹ̀dẹ̀ mo fi mọ̀ ṣé mi ò sọ fún ẹ mo pe ọlọ́pàá ẹ̀ náà ẹ̀rìn ó gba owó tó tún lọ́nà lọ fáìlì nǹkan kan kí ló dé tí ò ṣe nǹkan kan sí Àyìndé Wàsíù ẹ̀rìn ọlọ́pàá tó ó ń wà nínú àwọn tó wá pàdé ẹ̀ sábọ̀dù ní ọjọ́ yẹn tó ń rí ẹ̀rìn òun ló dúró sẹ́yìn tó ń ṣe ní SARS tó ń ṣiṣẹ́ ní SARS ó wá pàdé ó ó ó gba two fifty lọ́wọ́ mi yàtọ̀ sówó pẹ́pẹ́pẹ́ ọjọ́ fifty ọjọ́ twenty five ọjọ́ nǹkan láti ní àkáǹtì mo ti transfer fún tó ní wọ́n fẹ́ fi amí two fifty ló wà yẹ ó ní wọ́n fẹ́ lọ fáìlì pépà yẹn láti Àbújá nígbà tí n bá wo ilé tí mo wọ̀ tún tí mo wò sí gbogbo àwọn tó bá ti wà ní sọ̀ràndì mi ẹni tó wà nínú ilé mi ó lóun lọ sínú ṣọ́ọ̀ṣì níjọ́ kan ó tún pàdé ẹnìkan tó ń gbógun tì mí ní South Africa kí ló dé tẹ́ ẹ kọ̀nẹ́ẹ̀tì lórí mi because she uh, somebody said because everybody is saying the truth she's a champion among we are not talking about champion when the race is not yet finished you cannot say you cannot point champion we are still on the race and stop bragging kí ló on tí wọ́n that's my question ó ní òun fẹ́ kí prominent people's life kó máa waste ìyẹn dukasi <laughs> ibi tó bá dẹ̀ ti wá ti ń mèkì bí ipò ń sọ̀rọ̀ fún yàn ó máa máa polówó ọjà wọ́n máa sẹ́ndì ó ń tajà ó ń díṣà ó tó ń ṣe. àṣántì tó wà lórí facebook ṣé mo pé níjọ́ kó ti bú mi dáadáa ó bú mi òun náà ṣe tiẹ̀ ó lọ ó ní kí n fi ọ̀rọ̀ màláìkà sílẹ̀ gbáyìndé ni kí n gbé ọ̀rẹ́ mo ní màláìkà alẹ́ àjálẹ̀ ibi tó gbé mi lọ ní ọ̀rá yẹn tó pé kán lọ wọ́n fẹ́ wọ́n wò pé bóyá mo lówó ju bí mo ṣe wà ní pé àwọn four one nine ni those people àwọn four fraudsters yìí they control those things this is time of eh, ká lè pè ní reception àbí time of trial time of many things maybe because kí gbogbo ìgboro àgbáyé lè clear kí gbogbo èèyàn lè ṣe ẹ lọ máa tẹ̀sí gbogbo ilé wọn ẹ tẹ̀sí ẹ̀ wọ́n ṣàfọ̀rọ̀ kan fi mí lẹ̀ káyìndé dẹ̀ lọ sọ́dọ̀ kábíyèsí kó búra fún kábíyèsí pé òun ò báyàwó ẹ̀sùn wọ́n lè fi kó jẹ́ kí ṣó ti yẹ nǹkan tó lòun fẹ́ nìyẹn èmi náà bíi pé mò ń ba bẹ̀bẹ̀ náà ni àti mi ò ọwọ́n mi ò mi ò nídìí láti ba bẹ̀bẹ̀ at least mo tún speak fún ara mi. mo ní àìdè gba ilẹ̀ mi kò sọ sí rí kò àdírẹ́sì ẹ̀ mo ní àwọn ọmọ efe le gbogbo wọn àwọn ọmọ yẹn abẹ́ẹ̀ rí wọn lẹ́yìn lọ́jọ́ tí wọ́n ń ṣe máyégún tán lọ́jọ́ yìí máyégún abẹ́ẹ̀ rí abẹ́ẹ̀ rí gbogbo wọn kò àdírẹ́sì ẹ̀ ẹ̀yin ọmọ nàìjíríà náà ọní ọ̀fífẹ́ ò àdírẹ́sì àsọba aláàfin ọ̀fọ̀ yọ wọn àdírẹ́sì anything about but i'm speaking for all of them none of them to speak to address mi ò ní kán gbèjà mi tán àdírẹ́sì ẹ̀ i'm going to talk about them also ó mo ṣe béèrè lẹ́nu pé ẹ̀jọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí làwọn èèyàn ń bò kúmá tán bá fẹ́ sọ̀rọ̀ lọ títí o tán sọ lọ síwájú tán sọ lẹ́sẹ̀ yẹn ṣàrí voice tí sínétọ̀ tó sọ mi ò ní kí sínétọ̀ wá bá mi wọ́n fẹ́ play mi ni o but ọlọ́run ló expose wọn. wọ́n máa wí pé mo ti ń gbé kéèsì wọ́n fẹ́ kí n gbé wálẹ̀ wọ̀ wọ́n ní fún mi lówó tí bá ti wá gbé wálẹ̀ tán wọ́n á tún ní mo béèrè owó well that's why I play it for you they want to play me and wọ́n dẹ̀ tún wá dárúkọ Ọọ̀ni of Ifẹ̀ kí ni Ọọ̀ni ń ṣe nínú gbogbo àwọn kinní yìí ọmọ sọnù kì í ṣe tán sọ́bìrẹ̀ ló gbọ́mọ̀ báwo lèèyàn ṣe máa ní ṣọ́ọ̀ṣì tó máa ní kó wá gbọ́mọ̀ ní ṣọ́ọ̀ṣì wọn bọ̀kẹ́ ẹ̀kọ́ lè mọ crook táwọn èèyàn ṣe ní Nàìjíríà wọn ní saying the truth òun ni wọ́n bẹ̀rù èmi gẹ̀dẹ̀ nítorí pé wọ́n na ìfẹ́ sèmi they can still use that one to do what to bring me to cool me down nobody then tó bá love ẹ ò lè máa disturb ayé ẹ àyìndé wà sí you trouble me enough She sílẹ̀ fún ọ jẹ́ contest ẹ contest gbogbo ilé ẹ rán ilẹ̀ ilé ẹ gbogbo ẹ that is my own judgment, and that's my own judgment. mi nìyẹn so that ayé sábọ̀dà lè fi mí lọ́rùn lẹ̀ ṣó ti yé jẹ́ contest gbogbo ilẹ̀ ilé ẹ ẹni tó wà lórí Facebook yẹn tí n bá purọ́ kó jáde kó ní pé kí gbogbo nǹkan tóun fi ẹ̀rín kójọ kó bàjẹ́ lójú òun tóun ò bá sọ bẹ́ẹ̀ èyí tó wà lórí mo ní àwọn recording o but you know what recording mi mi ò play èyí tó bá ti jẹ mọ́ nàìjíríà ni mo ń play ẹ̀ fún èyí tó jẹ́ ti nàìjíríà irú ti pásítọ̀ yẹn tí wọ́n purọ́ mọ́ ni máa play ṣe rí tó bá ti jẹ́ ti tiwọn yẹn tó jẹ́ pé máa fi rojọ́ ń bí mi ò ní play evidence fún àwọn ọlọ́pàá ni ẹni connection o bó ṣe mọ̀ pé nígbà tó ọlọ́run máa ṣe báyìí wọ́n ní kó ní kálukú gbélé because ọlọ́run mo precious sí ọlọ́run you don't know i'm precious to god you there with me true but kò sẹ́ni tó dì pẹ̀lú mi tí ọlọ́run ò ní dì pẹ̀lú ẹ̀ when he spoken to K1. ṣebí nǹkan tó ń sọ nìyẹn tó bá dẹ̀ sọ pé Auto Bola sọ pé ó lájàlẹ̀ Auto Bola sọ pé ó ṣe kíní kan kìnì kan Auto Bola sọ pé ó ṣe gbá Auto Bola ṣe gbogbo tó ṣe fún mi yẹn kí ló táwọn èèyàn ò fẹ́ mi lówó kí ló táwọn èèyàn ò dá sí kí ló tọ́bọ̀ ò dá sí èmi náà máa ṣiṣẹ́ ọba yẹn wọ́n ní ọba wọ́n sọ fún mi wọ́n ní kábíyèsí mọ̀ nípa ẹ̀ abẹ́ ẹ̀ gbọ́ tí sẹ́nẹ́tọ̀ sọ pé kábíyèsí mọ̀ nípa ọmọ tó ń gbé pé ọmọ yẹn ò sí mọ́ náà mo wá béèrè pé kí ló dé tí kábíyèsí tí wọ́n fi ń bẹ Esabod wọ́n ló ń speak the truth èmi speak the lie àbí ṣé nǹkan tí mi bá rí lọ́wọ́ yìí kì í sọ mi ìrajà lẹ́nu lé but efele efele ọmọ ṣẹ́ẹ̀dẹ̀ ni ọmọọṣẹ́ Wàsíù Àyìndé ni kò síbi tó bá lọ tí ò ní lọ tí ò ní pẹ̀lú ẹ̀ tó bá ti ní gbé nǹkan wà nínú kinní kan àwọn ni wọ́n fi ń bá àwọn gómìnà jà tó fi ń bá gbọ́njà èyí tó bá tún sọ níjẹ́ mo láwọn ọmọ tó jẹ́ ọmọ mo ní bàbá mi ò Bọ́lá Ahmed Tinubu mo láwọn ọmọ tẹ́ tírénì wọ̀nyí mo ní wọ́n lè lọ pa yín mo ní ẹ ṣọ́ra fún wọn ìyá ẹnà máyọ̀wá Bísí ọmọ òṣìyẹn ó ní èmi mo sọ pé Àyìndé nìkan ni wọ́n dárúkọ mẹ́ ẹ kúkú sílé yín kẹ́ jẹ́ kó wọn mọ̀ bó ṣe gbà tó ń sọ pé ẹgbẹ́ obìnrin sìn ìyàwó ọba tí òun ṣe ìyàwó ọba aṣọ kan náà jọjọ wọ ọmọ ọba ló wá kí yín tó ń rí pẹ̀lú yín àbí ẹ proof yẹn ẹ proof other thing fún wọn ẹ jẹ́ ká sinmi. kọ́ dẹ̀ tún lọ wọlé òbésèrè náà challenge tèmi nìyẹn o lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé. ẹ dẹ̀ bá mi béèrè ẹni tó bá wà lábẹ́ omi tó jẹ́ èèyàn pàtàkì tẹ́ ẹ bá béèrè pé ẹ jẹ́ kí àwọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ rojọ́ káwọn èèyàn dá sí pé ṣé nǹkan tí mo sọ fún Àyìndé yẹn kí Àyìndé ṣe kọ́kọ́ number one kí ló dé tí purọ́ àwọn kan ní you are a pain woman mm, wọ́n máa gba mọ́tò lọ́wọ́ èèyàn kò ní pain wọ́n máa gba nǹkan lọ́wọ́ èèyàn kò ní pain. mo fẹ́ àwọn ọ̀rọ̀ tí mo ti sọ àwọn olórin wọ̀nyẹn ní tààmù yìí sì bóyá ń gbà yẹn wọ́n pc wọn ò ráyè o ṣe ní tààmù yẹn wọ́n pc wọn ò ráyè láti attend sí mi nísìnyí báyìí gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ nípa màláìkà ṣé ó níbì kan tó lọ lọ́rọ̀ àbí kò sí lọ́dọ̀ àfa tó kọ́lé roboto báyìí mi ìkúkú béèrè lọ́wọ́ wọn ní kí n sọ fún wọn níjọ́ yẹn hmm. ẹ mọ̀ kan tán ṣe wọ́n ní má sọ fẹ́ni kọ̀ọ̀kan tí n bá ń bọ̀ láti Dubai o ní ìdẹ sọ fún yàn ó dẹ̀ wá gbé mi pẹ̀lú Utterage ni. àwọn olórin ń pààyàn o Malaika Sule wọn ò dá sí ogun wo ló ń lò tí wọn fi gbé ẹ ẹ forgive ṣé téèyàn bá fẹ́ forgive ṣé owó tẹ ẹgbà lọ́mọ ẹ ti fún mi ni ṣé gbogbo nǹkan dúkìá mi tẹ bàjẹ́ ṣé ẹ ti fún mi ni tí máa ṣe forgive yín nígbà tó yá ń sìn wọ́n ní coronavirus ti wà ń gbòòrò no maker for you ẹ mọ̀ pé mo mẹnu mẹ́ka yìí gbogbo yín pátá ẹ fún mi lówó mi Wasiu Ayinde tó o bá fún mi lówó mi kó o fún mi lówó kí n máa fi ṣòwò terrorist láti àárọ̀ èlò ìní ìmàbẹ̀ sí gbé kábíyèsí ọ̀ní ìṣà ẹ̀ ń ṣe terrorist but máa ń ṣe ṣáàtì ní ohun àwọn tó ń play yẹn wọ́n lè mọ̀ nípa ọmọ tó gbé olórí Naomi kẹ̀dẹ̀rẹ́ ọ Àkúrẹ́ ló ti bẹ̀rẹ̀ ọmọ Ondo township ni òun náà evangelist ni wọ́n ní òun ní ṣọ́ọ̀ṣì kàsálí kàsálí náà ń kọ́ wọ́n ní ẹ̀gbọ́mọgbọ́mọ eh, lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ àwọn tó máa ń ṣiṣẹ́ burúkú ó kàn fẹ́ sùn kàsálí adé sọ pé ó lé léyìí adé máa sọ pé ọ̀rọ̀ ẹ̀ kò dà kò ṣe kinní kan wá sí ẹ̀dẹ́ ẹ máa túra yín náà ní gbogbo yín pátá lẹ máa túra yín gbogbo àgbáyé ẹ bá wa dá sí i o ọmọ nàìjíríà àyè wà báyìí ọ̀rọ̀ dẹ̀ tún wà why tí wọ́n lẹ́yìn ìgbà tí mo sọ pé wọ́n ní ọ̀nà ìjà lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ sí ìlú London wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ nítorí mi ò mọ̀ lọ́wọ́ sọ́ọ̀rì tó ń sọ nípa ti Paso kò gbé mi lọ síbi ìgbọ̀n owó tó wà lọ́wọ́ mi yàtọ̀ sí èyí tó gbà tí mo ná fún ó fún mi eventually kó tó fún mi wọ́n bọ orúkọ ara wọn jẹ́ gbogbo wọn jọ ń ṣe bákan ni ó fún mi owó tó gbà ó gba one million kan lọ́wọ́ mi tó jódindi tẹ́ pé kì í ṣe tí mo fún mo gbà pẹ̀lú pàbọ̀tọ̀ ọ̀dọ́ ẹ̀ náà nànà sí padà ẹ mi bẹ́yìn kí ló dé tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fún mi kábíyèsí ọ̀ni ẹ gbọ́ àbí ẹ tí ì rí chaati mi kábíyèsí ikú bàbá yèyé ṣé ẹ gbọ́ ni ẹ tàtún rí mi tí mo fomi jẹ́ gbàdúrà chaati náà ni ẹ lè má máa lo ẹnìkan Lisa Anjorin má jẹ́ kí wọ́n bà tiẹ̀ jẹ́ o torí ẹnu ẹ ṣe mí nítorí gbogbo condition gbogbo tó ló ti sọ but mo mọ story ẹ ó jìyà dáadáa torí wọ́n ti ń wá fi ẹ́ tó ṣéèdì o wọn ò lè gbọ́ láàbì kan ní kí n máa rẹ́rìn o ẹ tẹ̀sí gbogbo nǹkan tí ẹni Esabod bá lóun fẹ́ because ẹ bá tún ṣe eléyìí tẹ́ ṣe yìí gbogbo yín ebi ò ní mọ̀ wọn rádaràda tí bá ti mú Esabod àwọn ọmọ ẹ̀kọ́ lè máa ké bísí náà wọ́n mọ̀ terrorists they have case already both of you have case in lọ́nà kò ń ṣe pé bóyá they say they say wọ́n sọ pé gbogbo yín lẹ ti ní case one way or the other lórí terrorists náà dẹ̀ ni and ìgboro ayédèrè ń sìn no work it's a lie Abike didn't involve him in Facebook fracas okay Abike never involved Esab I mean Ayinde Wasiu Ayinde Wasiu it's Esabod that brought his case before Abike came to this Facebook then they've been talking about Abi uh, uh, Ayinde Wasiu why are they not giving me money tọ́ni mama fowó she. kìnnìkan kìnnìkan nǹkan tí mo tí mama sọ lọ Kabi o kábíyèsí ọ̀nìrìṣà kí ló tẹ̀ ń bẹ sábọ̀dù aláàfin ọ̀fọ̀yọ́ kábíyèsí kú bàbá yèyé kí ló tẹ̀ ń pé sábọ̀dù tẹ̀ ń bẹ. mi ò tí ì fẹ́ sọ̀rọ̀ tán information wà gan. àwọn ẹrù tí wọ́n gbà lọ́wọ́ mi àsọba Odùduwà ọba Yorùbá why ọjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ níjọ́ yìí lọ́hùn èmi pray fún ọ̀gbẹ́ni tó wà nínú ẹ̀wọ̀n mo ti sọ mo ní kò tí ì lè débẹ̀ báyìí kí lorúkọ ọ̀gbẹ́ni ọmọ Òkìtìpupa yìí díṣòwò rẹ̀ I don't deceive myself mo dẹ̀ ti ń wò pé if you doesn't be careful these Nigerian people dey waste people's life and ẹni yẹn náà kẹ̀dẹ̀ rẹ̀ ó go through ó lọ pẹ̀lú mi ò fẹ́ gbé kọ́mọ́dà pé wọ́n mọ̀rọ̀ ọ̀rọ̀ títí èmi tó concern and ẹ̀gbọ́n ẹmọ orí sì tèmi wá tún fi ń sọ̀rọ̀ kábíyèsí tí mo fẹ́ fi ń sọ̀rọ̀ tó gbúdọ̀ fi release ẹni yẹn with immediate effect they must call their people to release him because he's not the one that pick ta ló sọ owó sàkáǹtì ìyá ọlọ́mọ kí lọ́mọ lọ́mọ lọ ṣe kí lọ́ àwọn ọlọ́mọ bàbá ọlọ́mọ kí lọ́ lọ ṣe lọ́dọ̀ kábíyèsí ọ̀nìrìṣà ẹni tó dẹ̀ jẹ́ eléyìí kí lorúkọ ẹ̀ bọ̀bọ̀ yìí tó jẹ́ sínétọ́ fẹ̀jẹ̀wẹ̀ sínétọ́ gbọ́mọgbọ́mọ tó fọwọ́ wẹ̀ àmì tó fọwọ́ mọ̀ ó sọ pọ̀ ní is involved torí pé mo ti pọ́n nílé mo gbé síbẹ̀ níjọ́ yẹn ni wọ́n ṣe gbogbo wọn ṣe sọ pé ó like Ọọ̀ni i love Ọọ̀ni i don't hate him but tẹ́ bá ti ṣe burúkú mo hate ìwà burúkú tẹ́ bá ṣe. you are terrorizing me Terrorizing and ìṣílẹ̀ mi nìkan èmi kẹ̀dẹ̀dẹ̀ mo jẹ ìyà tó gbogbo property tí mo rà sí jẹ̀bọ́dẹ wọ́n gba gbogbo ẹ̀ ẹ̀yin má fi àtẹ̀wọ̀ ń jẹ̀bọ́dẹ ẹ̀ tọ́wọ́ mi bá wà lọ́wọ́ ẹ̀ jẹ́ kó rí pé o tẹ́ bá ṣe bí olórí burúkú ẹ̀yin tẹ máa ń ní kán lọ kidnap àwọn èèyàn tẹ máa róòdù wọn ransom tẹ ń bẹ àwọn bọ́ọ̀sì síta ẹ jẹ́ kí orí yín o ẹ jẹ́ kí orí kó ṣe kí ni ẹ wá lè sọ pé sì so mi so bitter jẹ́ wọ́n sọ fún ọ ìwọ fẹ́ tí àyàwó olè ní ẹ ìyàwó olórí burúkú ni ẹ when your husband is doing bad thing and you sit down there you are doing it your partner in crime. bàbá ọmọ mi nǹkan kan tó ṣe lójú mi tí mi ò láìkiri láyé mi mo bu mo fẹ́ pa ajalè lórí ó náà ní pé ẹnìkan ṣẹ̀ ó lèmi lẹ́ni yẹn ti ẹ̀ṣẹ̀ náà kì í ṣèmi ó jọ ṣẹ̀ wá ni kò dẹ̀ ń ṣe nìyẹn náà àwọn géèmù orí burúkú àwọn four one nine náà ni Wàsíù ó wà lamẹ́ríkà ń sìn Wàsíù lórúkọ ẹ̀ ń jẹ́ mo ti sọ rí kò yẹ kí n sọ mi ń support evil ẹni yẹn ò mọ kọ̀ǹpútà lò ní ọjọ́ kan ó débi kọ̀ǹpútà yẹn ó ṣí àkáǹtì alákáǹtì mi ò mọ̀ ṣá mo ti sọ́rí bó ṣe transfer owó láti àkáǹtì ẹni yẹn bó ṣe sílẹ̀ ẹni yẹn transfer owó sọ́dọ̀ yẹn bó ṣe sí àkáǹtì yẹn tó transfer owó sọ́dọ̀ ẹlòmíì ẹni yẹn ló sílẹ̀ ló lo laptop yẹn mo wá rí later kò sọ fún mi fún bí ọdún mẹ́ta ọjọ́ tó sọ fún mi mo mo kí fún bàjẹ́bàjẹ́ ó nítorí ó ṣẹ̀ ó ló ṣẹ̀ ó lóun fẹ́ retaliate mo ní you don't retaliate as a child of God èmi ò retaliate anybody but èmi kàn máa sọ̀rọ̀ ni o kò tiẹ̀ jalè kì í ṣe pé jalè o ó kàn fi ṣe mọ̀ pé bọ̀bọ̀ yẹn ó máa ń ṣe bóyá mi mọ̀ ó ṣàgbé ẹni yẹn transfer owó láti àkáǹtì ẹnìkan bóyá ó ṣe àkáǹtì yẹn bóun ṣe wá transfer owó lọ́dọ̀ ènìyàn àkáǹtì tó ti ṣèrè kì í má purọ́ èwo lè nírọ́gàn ó transfer owó lákáǹtì olúlékè mr olúlékè sí àkáǹtì wàsíù wàsíù yẹn so ìgbà tí wọ́n máa wò ní bank wọ́n rí pé olúlékè kọ́ meanwhile most most of them wọn ò mọ àkáǹtì wọn mísà olúlékè kò mọ àkáǹtì lò kò ṣe pé ẹ mọ̀ pé kì í ṣe pé ó jí owó sìn bọ̀bọ̀ tí bíyàn kẹ̀dẹ̀ rèé bàbá wèrè ni ó máa ń play game ó máa ń bà nǹkan jẹ́ èmi ò téèyàn bá ṣe nǹkan fún màá fi sílẹ̀ fọlọ́run ní tí ayé tí mo lè bè ní olúwa tó bá lòun ò ní jáwọ́ nínú ìkà tó wọ́n ṣe fún mi olúwa bá mi pa nípa pupa. ó transfer ó fi transfer ńkọ́ ó transfer owó látàkántì olúlékè sí àkáǹtì wàsíù so ìgbà tí olúlékè wá rí pé owó dín lákáǹtì ó wá lọ wo àkáǹtì wọn wá rí pé ọ̀dọ̀ wàsíù ni wọ́n transfer sí bọ̀ wàsíù wàsíù wọ́n kórè wàsíù gbà yẹn torí wàsíù náà mi wà yìí bóyá ó ti máa ń transfer olóró mi ò mọ̀ they query wàsíù kò sọ fún mi for good two three years ọjọ́ tó sọ fún mi mo kí fún ni because ní tó bá ṣe fún ènìyàn tí èèyàn ò sí ńbẹ̀ ọlọ́run wà ńbẹ̀ tèmi <laughs> ṣe gbàgbọ́ tí mo mọ̀ pé ọlọ́run wà nínú gbogbo nǹkan tèmi máa ṣe tí máa ń fi ọlọ́run sí people don't fear God ẹni tó bá ní ẹrù mi lọ́wọ́ fún mi ní nǹkan mi káyé ẹ tó bàjẹ́ síta tó bá mọ̀ pé o ti fi ọgbọ́gbọ́n gba kúrò o ti kúrùkù mi one way or the other to get my things I need them back or else you get trouble bẹ́ẹ̀ni because I can see ẹni tẹ́ bá fún lówó ṣe bó ti fún Esabod lówó rẹ̀ tó ń bẹ̀ because o believe pé you can handle me, you can't adánilóró ni ẹ kàn fún mi lágbára ni bẹ́ẹ̀ni kí lẹ ń bẹ Esabod fún that's my ìbéèrè kábíyèsí o ikú bàbá yèyé kílẹ̀ iná ọ̀pẹ́ sábọ̀ tẹ́ ń bẹ̀ fún kílẹ̀ ń bẹ̀ wọ́n fún kí ló ń ṣẹlẹ̀ ó lóun ò wà please àtàwọn group ẹ̀ wọ́n láwọn ò wà please k1 ẹ lọ sí ààfin ẹ búra fún kábíyèsí lójú gbogbo àgbáyé kẹjẹ kárí mú mi torí pé ẹ tún bẹ́ẹ̀ Dorcas the strongest terrorist on Facebook pé kó lọ bẹ Esabod hmm. kí lẹ̀ ń bẹ̀ fún what happen ẹ gbé lọ Nàìjíríà lórí ọ̀rọ̀ mi ẹ bá ní kò ṣe lórí ọ̀rọ̀ mi ẹ búra kẹ jáde kẹ gbé àlùkùránì kẹ búra kẹ fà ọmọ yín búra people a lot of people abusing themselves here ẹnìkan pé àbí oh God somebody is behind all this you and you are sitting down you protect your own children ẹ máa ní ẹ̀sùn òní ké ẹ máa ní coronavirus òní wipe yín kúrò and you are you are doing like this coronavirus ti lọ torí àwọn ṣe sọ ẹ sọ people go to work ẹ fún mi lówó mi èwo ni kí n gbowó kí n ṣiṣẹ́ tán kẹ wá gbà lọ́wọ́ mi kẹ wá tún sọ pé kí n lọ máa ṣe mí ìṣọ́dẹ̀ ni mí ni Wàsíù Àyìndé iye tó bá fẹ́ fún mi màláìkà fún mi lówó mi káyé ẹ̀ tó bàjẹ́ tán ibi tó lọ ní ọ̀rá ẹ rí ọ̀rọ̀ wà o a máa deep deep báyìí tẹ́sàbọ̀dù bá tún blog àwọn èèyàn má tún bá ń ṣí ẹ̀ o ẹ́sàbọ̀dù kò ń ṣèjà o mo kàn ń sọ iṣẹ́ tó ń ṣe náà ni o you also dey pay you dey beg you to terrorize bóyá ìwọ ló lè go after ìyẹn dẹ̀ sọ pé tó kò mọ bí Facebook ṣe lọ orí ẹ̀ la máa dá sí gbogbo yín ẹ̀yin kan ẹ̀ sáré kàbàkàbà <laughs> bẹ́ẹ̀ ni wọ́n máa mọ̀pọ̀ mọ́ wọ́n máa bàtàlì ó sọ fẹ́fún ẹ sáré ẹ sáré a ẹ má sáré o màá tún bá yín ṣí ẹ ẹ ń gbọ́ ṣèbí ẹsẹ pé ẹfẹ kí pro ẹmí ẹ rè pé ẹfẹ fèmí ká ṣe náà máa fi dí ẹni bá ní ikú ló máa ṣíwájú mi kú èmi ò sì ní kú ikú kan bí ó ṣe yíyẹ ní kémi kí ó yé kí ló ṣẹlẹ̀ gangan kí lẹ̀ ń bò mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo àwọn boys mo dẹ̀ dárúkọ bàbá láti o gbogbo wọn ni wọ́n lọ sí ààfin kábíyèsí ní ọjọ́ yẹn lẹ́yìn ìjọ yẹn ni ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ipe odò kábíyèsí yàwó kábíyèsí odò yàwó kábíyèsí odò yàwó kábíyèsí kí ló dé gbogbo àwọn bọ́ìsì yẹn kẹ̀dẹ̀rẹ́ ni wọ́n lọ síbẹ̀ pátápátá MC was there everybody ló wà ń bẹ̀ òbúkọ dé òórùn dé inside life inside life inside life wọn kàn jẹ ẹyà wọn kàn ṣe ẹ̀wọ̀n inside life inside life inside life you are me, you are bitter <laughs> ọdẹ ni wọ́n máa ṣe nǹkan fún tí n bá ti kúrò níbí báyìí nísìnyí màá kúrò màá ṣe wọn ò lè jáàkì ògo mi but tí wọ́n gbà lọ́wọ́ mi kan fún mi ògo mi ògo tó ń dowó yẹn you cannot take it from me níbo ni ẹ wọ́n bí yín ni àbọ̀ ń rà yín kò sẹ́ni tó lè gbà ògo mi but nǹkan tẹ́ ẹ gbà nǹkan tẹ́ ẹ ti gbà tẹ́ ẹ ti gbà Àyìndé Wàsíù ó gba ilẹ̀ méjì two plot of land bó o gbà ìbéèrè àkọ́kọ́ ṣó o mọ̀ mí rí tó o purọ́ pé o mọ̀ mí rí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ṣó o bá mi sọ tó o bá mo ní voice ẹ náà kì í ṣe voice ẹ mi ò prove anything mi play voice ẹ o kì í ọ̀rọ̀ ilé ti kọjá ọ̀rọ̀ voice o a voice èmi àtàyìndé no tí mo dárúkọ ìyàwó ẹ̀ kíní kan mi ò tíra mi mọ́ ẹ lọ́rùn o èmi máa ń sọ fáwọn èèyàn pé mi ò fọ́kọ mi ò fọ́kọ ọmọdé ni mi ò ṣùgbọ́n okó kò ní dáa fún yín ni àbẹ́ ẹ̀ ni ọkùnrin ló wà nínú mi kò ń ṣe okòlò ohun kò ní ẹni tó bá ti ń dókòjù kò ní débi destiny ẹ̀ kò ní débi ògo ẹ̀. Why are they begging him? He's popular for blackmailing. Why are they begging him? I mean, sorry, why are they begging her? Sorry. Bí n bá ti gbé fúnra wọn, ẹ gbà bẹ́ẹ̀ kẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni. Òbésèré ò gbowó lọ́wọ́ mi o mi ì sọ torí òbí wọn béèrè pé ṣé Òbésèré mo kàn sọ ṣàpẹ pé èmi náà gbà tí Esabod náà ń jà fún Òbésèré olórin lòun náà kẹ̀dẹ̀rẹ́ òun náà máa táwọn èèyàn bá kọrin fún wọn máa ń lọlẹ̀ mo sọ lánàá wọn máa ń lọlẹ̀ mo mọ àwọn tó kọrin fún dáadáa tó ń lọlẹ̀ tó ń lọlẹ̀ dáadáa tó dẹ̀ jẹ́ iṣẹ́ burúkú náà ṣe òun náà níṣẹ́ mọ̀ kó tó bá dẹ̀ ti ń ṣiṣẹ́ burúkú bẹ́ẹ̀ normally naturally ṣe mọ̀ pé iṣẹ́ orin èṣù ló kọ́kọ́ kọrin so it's about to have some either they are Christian <laughs> or they sing gospel majority of them have influence of èṣù drop anointing sórí wọn they have anointing from devil some of them tòótọ́ so bó ṣe jẹ́ nìyẹn o reason tí wọ́n fi ń bẹ Esabod ni mo fẹ́ mọ̀ ọ́ wọ́n ní wọ́n ń bú àgbàlagbà ó bú àbíkẹ́ for two months kò sọ̀rọ̀ ẹ̀yà ìdè tó dẹ̀ tún bú náà tí Bísí ń bú ojú ó lè bí ó lè bí bí grand grand great great grandmother ni ó bá jẹ́ fún ìyẹn ó dẹ̀ bú for fun kí ló dé tí wọ́n wá ń bẹ̀ wọ́n nítorí pé wọ́n ń bú àgbàlagbà wọ́n ń tò sí lẹ́yìn ẹjọ́ kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tí wọ́n ń bẹ sábọ́ọ̀dù àwọn tó dẹ̀ ṣèkà fún mi wọn ò dẹ̀ bẹ̀ mí wọn ò dẹ̀ fún mi lówó ẹjọ́ èmi á máa sọ̀rọ̀ tó bá jọ blackmail lójú yín tó bá ti ń ṣe ẹjọ́ máa jọ bẹ́ẹ̀ o so ọ̀ǹtì tí mo bá gba gbogbo owó mi ẹ yo at least ó kéré jù sí ti bá rí two hundred thousand US dollar náà it's okay bẹ́ẹ̀ ni bó dẹ̀ jọ hundred náà máa kọ́kọ́ mú wá ń bẹ̀ bẹ́ẹ̀ ni it's okay bẹ́ẹ̀ ni ẹ máa gbowó lọ́wọ́ mi ilé tó tún wà ní ẹ̀jẹ̀ máa sọ pé ẹ fẹ́ gbà á coronavirus wà ń gbòòrò ń sìn ó yẹ yín mẹ́yìn ẹ jẹ́ ká máa tu lọ bá a ṣe ń tu lọ yẹn kí ló ṣẹlẹ̀ gangan kábíyèsí ẹ̀yin bàbá wa onírìṣà bàbá òdùà fúnra wọn wọ́n ní ẹ mọ̀ ń pa ọmọ tó sọnù ní àkúrẹ́ ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan sọ. kì í ṣèmi mo sọ ẹ jẹ́ ń pílẹ̀ kí n tó máa lọ torí mo ní ṣáàtì tí máa ṣe fún àwọn ọbẹ̀ yẹn kó má lọ gbòjò mo dẹ̀ rí pé kábíyèsí torí ibi kan wà tí mo fẹ́ kí ló dé ẹ jẹ́ play ẹ ẹ jẹ́ play o ẹ jẹ́ play voice mo ṣe ní mo fẹ́ play báyìí wọ́n ti ti fẹ́ wọ́n máa ń pè mí wọ́n fẹ́ kí n play àbí mi ní play ẹ̀ ni ẹ play ẹ̀ járe. Bluetooth mode. Alright. You are now connected. Hello? Yeah. Shall I feel the one? ok ok ok ok. àwọn sẹ́ni tó wà lórí fóònù phone, yẹn. all right. Hmm. man is just one of you know one of the worshipper in the church. Okay, ma. And because of his reputation, nobody wants you know all this mess. Ẹjọ Otobola, ẹjọ ẹbá ẹkọ bring it town ẹjọ nítorí ọlọ àwọn kan wà lórí fóònù yìí bá yín sorrow. Ẹjọ kí bá wọn sọ̀rọ̀. Ẹ wọ́n ń gbọ́ yín bẹ́ẹ̀. Mọ̀dàmú ṣàlàfíà rẹ wà. Adúpẹ́ sà, ẹjọ́ sà, ẹjọ́ ẹ yín fún mi, ẹ má bínú sà, kí n lè mọ̀ pẹ́yìn lẹ́ I'm sending to Okay, to ok Tofowómọ Okay, sir. Okay. nígbà tí mo gbà tó fẹ́ contest election. yes sir. I, I, seven churches to pray. seven churches ok. okay. mo lọ gbàdúrà Ọlọ́run because Ọlọ́run ni mo ń sìn. yes that's the best way. Mm-hmm. mo dẹ̀ lọ bá mo dẹ̀ kójọ pé mo fẹ́ contest mo kó gbàdúrà fún mi mo dẹ̀ hmm. lọ sí mo lọ sí CAC lọ sí ìjẹ́dúrà síra tìrẹ́dúrà mo lọ. ẹ ẹ parọ́ ọlọ́dẹ ọlọ́dẹ gbàdúrà mo dẹ̀ lọ church mo dẹ̀ lọ dúpẹ́ nípa òkèlè bàbá ẹ ṣé o. sorry before we continue fọlọ́run ṣọ́ alá onírọ̀ òṣì fọlọ́run ṣọ́ alákìjà kọ́ fọlọ́run ṣọ́ alákìjà kọ́ fọlọ́run ṣọ́ alákìjà ní. ó ní going back to from your on your word make people see you as unstable which going back to where going back to where from which word mo ní mi ò rí àjàlẹ̀ nínú ilé èèyàn ṣé kí n máa sọ pé mo rí ni kí ni ọ̀rọ̀ tí mo sọ tí mo go back nínú ẹ̀ ṣé mo ti sọ̀rọ̀ àìní mo ti sọ̀rọ̀ màláìkà ní ọjọ́ kan rí kí n sọ pé mo go back mo sọ̀rọ̀ MC mo go back kí ni mo sọ yàtọ̀ sí pé mi ò rí àjàlẹ̀ nínú ilé kí ni You are not wanted here. You are blocked. You don't twist my word. Listen and listen carefully. Okay? Listen and listen carefully. Wọ́n ṣe báyìí fún mi. Wọ́n ṣe kà fún wọn gbó lọ́ mi. Wọ́n ṣe many things fún mi. Àwọn èèyàn gbọ́ wọn ò tí ì ṣe kankan sí. Eléyìí nǹkan ti kábíyèsí yẹn nìyí. mi ò deny ẹ̀ kọ́ mo lọ bẹ̀ mo lọ gbàdúrà but case tó ṣẹlẹ̀ yìí murder case ni ọmọ sọnù ìgbà ṣàwòtì oríṣiríṣi hmm. mi mi ò lè lọ bá president nàìjíríà pé ọ̀pẹ báyìí bàbá ẹ̀ kò lè work because murder case ni then the crown hmm. gan mo l'accident bẹ́ẹ̀ ni l'accident ìgbà mi l'accident gan gan èmi gan bí mi sọ pé apá mi ṣe l'accident kò má yọjú sí mi kò má wà kí n lọ hospital ṣe gbàṣà wọn so it's a very controversial case àwọn àbúrò ẹ̀ mo dẹ̀ under work assignment but it's not just open to everyone and it doesn't have to be open to everyone. So I don't know why you've done that. it's not fair, but it doesn't matter. Okay. <laughs> Ṣé Tirisa? Ṣé Tirisa? Ọ̀tún mo ní Auto Bola kan Facebook kan ni. Oh, kí jẹ́ ń sọ̀rọ̀ kí jẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ my my dear sister my brother uh, my senator it's not like that you know i'm a Christian as well i'm a Christian i mean a, a Christ preacher I hate injustice because I've been in in trouble before I came to Canada. I run for people that dealt with me as well. For that, and I'm ambassador, I speak for people. You understand? Because it's not good. When we are doing evil to ourselves in that country, the country cannot move forward. And a lot of things they want to share láti fi ṣe sí Ọlọ́run. Let, let me explain something to you. Okay. Nígbà hmm. rise up to it tó ti press conference tó ti condemn ẹ̀ tó ti ṣe gbá tó ti hmm. sign of sympathy kò ní kò ní dé level ibi tó dé yẹn. ikọ́ ẹ má jẹ́ ẹ má lísìn sí ikọ̀ táwọn èèyàn ẹ jẹ́ rí táwọn èèyàn bá set èèyàn up ìtú ó ṣe yẹ ti rí ìgbà tí ò ṣe rí let me tell you one thing that man is not a criminal I'm a child of God if he's the one that picked that child I will not speak for him because I know that injustice people dead with him they just want to bring him down but but but but but uh, uh, uh, mi ò mi ò mi ò wà lára eight tó fẹ́ náà mi ò sí lára wọn náà. ok sir ẹ dúró sir as a senator ẹ má bínú sir o as a senator sir ṣé ń gbà tẹ wà ní position yẹn tẹ ẹ bá rí ẹni tó jẹ́ pé ó tiẹ̀ pray common prayer tó pray fún yín nígbà yẹn wọ́n ní murder case kì í ṣe murder case wọ́n ní wọ́n jí ọmọ gbé ní church yẹn kò ṣòun kò ṣe murder wọn ò tí confam pọ́mọ yẹn ti kú wọ́n ti rí it's not a murder case ẹ̀dẹ̀ mọ́rí nìyẹn sà ẹjọ́ sà ẹ má bínú reason why tí mo fi gbé lẹ́ni ni pé I want to treat it and I want to analyse it I want to know why some people go to his church and they, they are big people and they are not doing anything to help the situation. I don't have, they, nobody pay me for this, honestly speaking. I spend my data, I spend everything. Okay, I listen to you. Okay. Well, did they say, wọ́n ní kí máa ta mọ́tò ẹ̀ kí máa ta properties ẹ̀ lẹ́yìn tó ń jólẹ̀ tó tó ṣe tó ń pa ọlọ́pàá tó ń ṣe many things iṣẹ́ lọ. ok sir ok ma ok ma. bẹ́ẹ̀ni sir. You see, only Oni of Ife got involved. Níbo ni wọ́n ti sanwó sí àkáǹtì ọmọ yẹn? Ta ló sanwó sí àkáǹtì bọ́ọ̀ yẹn náà? sixteen million to twenty million ó get into account of the bàbá ọmọ ó ní Ọ̀ọ̀ni of Ifẹ̀ is involved ṣé Ọ̀ọ̀ni of Ifẹ̀ ṣé PDP níyìn ni because mo mọ̀ pé tíìmù tó gbé yín wọlé sí orí ìtẹ́ ìtẹ́ bàbá yín tó support yín is APC wọ́n ní get involved òun ni mo ṣe share news yẹn tí BBC Yorùbá ti gbé gbà yẹn àwọn èèyàn ò ní mọ̀ pé this case is going to expose many things to the world people do many things but ẹ jẹ́ kí n máa sọ fáwọn èèyàn pé tá ló bá lọ àbọ̀ máa ń bọ̀ o gbogbo èèyàn tó ga láyé kò sẹ́ni tó ga tó ọlọ́run o Ọọ̀ni of got involved Ìbá wọn ni wọ́n pè wọ́n pè o ọba tó lọ sí tó pe Sọtítòbírẹ̀ tí Sọtítòbírẹ̀ lọ bẹ̀ òun náà ni ọba Àkúrẹ́ Dèjì of Àkúrẹ́ ìgbà tí Dèjì fẹ́ máa sọ̀pọ́tì pé innocent ní máyì wọ́n bẹ̀rẹ̀ sí àtàkì kábíyèsí ọ̀jájá ọba wa ọba Yorùbá ọba Yorùbá kábíyèsí ọba Ọ̀ní ọ̀fífẹ́ ẹjọ́ sà dáàdì kí ló ṣẹlẹ̀ sá kí lẹ ṣe wà involve kí lẹ pè wọ́n fún. wọ́n sọ fún mi allegation wọ́n ní pé ẹ fẹ́ ralẹ̀ ìyàwó yín fẹ́ ṣe nǹkan kan ní Àkúrẹ́ nígbà kan wọ́n ní ọ̀gbẹ́ni yìí kọ́ ló ra ilẹ̀ yẹn ìfẹ́jálè kò jẹ́ kí kí ìyàwó yín tó di ìyàwó yín rárá wọ́n sọ bẹ́ẹ̀ ni. wọ́n lẹ́ni kọ́ má release ẹ̀ àwọn èèyàn nírọ́ ni òun ni mo ṣe share sórí ibẹ̀ yẹn pé Oni said to the DSS not to release this man and to shave his head wọ́n wá gẹrun yẹn náà fi gẹrun máa yẹn ní ọjọ́ yẹn kí ló ṣẹlẹ̀ sàtẹ́fi ní kọ́ máa mú lẹ́sẹ̀ man of God ẹni ẹ̀dẹ̀ fẹ́ pastor ní ìyàwó ṣé pastor níyàwó yín ṣá because èmi ò lè wà nínú ilé ẹnìkan bó ṣe ẹ̀sì mi tó tẹ̀yẹ pé ìgbéyàwó wa kò rí bẹ́ẹ̀ à ń ṣe ẹ ti understand nǹkan tó ṣe níjọ́ yẹn i rebuke because helpmate ni mo jẹ́ fún ẹni tí n bá fẹ́ ìyàwó yín dẹ̀ jẹ́ pastor kò yé mi ni wọ́n lè wà involved senator ló ń sọ̀rọ̀ báyìí ṣé pdp níyìn ni àbí pd àbí apc kí ló dé tí wọ́n máa fi wá lọ plan láti jẹ́ kí wọ́n destroy church in tó fi ń yà mí lẹ́nu ni pé sórí jorí lọ ni ẹ lọ́mọ kan sọnù ọmọ ọdún kan ẹ ti pa èèyàn mẹ́ta wọ́n pa ọlọ́pàá yẹn with any wọ́n pa anyhow ni simply people people are in power nítorí pé wọ́n wọ́n ọmọ kan ẹni yẹn dẹ̀ lọ́mọ wọn ò sọnù ó yẹ kí n tún máa analyse ọmọ ẹ̀bọ̀ tí ẹ lọ wò ó lórí wọ́ọ̀ mi ta ló sanwó sàkáǹtì ẹ̀ ọjọ́ tèmi ti ń tàgà àkáǹtì mi bí ẹ̀ ṣe sanwó fún mi because ẹ̀ lè rí mi lónìí because wọ́n máa sọ pé nìkan ṣé eré nìtẹ́ bá sanwó fún ẹ máa rí lónìí ẹ lè rẹ́ mi lò anybody ni mo sọ wọn ò lè rí mi lò nílò burúkú ìlò òṣì wọ́n mú ẹni ẹlẹ́ni tí ò ṣẹ̀ tí ò wo tí ò ṣe nǹkankan wọ́n mú ìwọ́n sọ sẹ́wọ̀n simply because wọ́n fẹ́ fa agbára wọn ọlọ́run ń fa agbára wọn lọ́wọ́lọ́wọ́ ẹ ronúkúwàdà èmi gbogbo ẹ ní gbogbo àwọn èèyàn tí mo dárúkọ ọwọ́ mi ò lè ká wọn ṣùgbọ́n ọlọ́run dá coronavirus sílẹ̀ sáyé láti lè reach out to anywhere ibi tí mi ò lè dé ní tí mi ò ní lè ṣe ọlọ́run ṣe fún àwọn èèyàn it's going to God, God, even God, God want to fight for his the loving one, loved ones. You know what? He can destroy the whole world because of simple, single people. I mean, single person. I mean, why can't we repent from all this nonsense? Kábíyèsí Ọ̀jájá, mo rí yín ní ìlú, mo ti sọ̀rọ̀ yín rí, but then I was fighting for you, sir bó ṣe bú yín lórí Facebook yìí àbórí ẹ burú ni ìwọ tó gbé angry face báyẹn lọ pokùnso nígbà yẹn tó bá ń bú yín lórí Facebook always speak for you sir wọ́n ní ẹ ń pààyàn ẹ ń ṣe báyìí mo ń wòwe kábíyèsí tó jọba wọn ò lè ṣé ó lè pààyàn ni torí màmá wò pé because nǹkan tèmi ò lè ṣe tí mo dẹ̀ wò pé mi tí mi ò tiẹ̀ ń ṣe tí wọn tí mi ò jọba tí mi ò dẹ̀ jẹ́ nǹkan kan tí mo wò pé kò kò normal mo kàn wò pé things ò normal when people are doing tó bá ní wọ́n ṣe màdà ṣé mo ń lálà ni àbí mo wo fíìmù ṣé mo wà rí ṣé reality kí ló ń ṣẹlẹ̀ gan mo wò pé ṣé fíìmù ni mo ń wò ni mo wá ń bèrè ni àbí fíìmù ni mo ní kò máa ń ṣe fíìmù mo ń ṣe fíìmù is real mi ò pé níyìn sìn ó pè mí fúnra rẹ̀ wọ́n ní kó má fún lówó àwọn wo ló fún dòkàsì lówó tó fi tí ṣọ́ọ̀bù tí dòkàsì sọ pé kì í ṣe pẹ́rù èmi ń bà wọ́n máa tẹ̀ sí ìyálàyà ìwọ ìyálàyà yín lèmi máa tẹ̀ sí lójú iṣẹ́ tí ẹ sábọ̀dù bá ṣe màá bá ṣí ẹ̀ màá tún máa tẹ̀ sóun náà màá gbé màá máa jẹ́ kí ìgbà mọ̀ abi united nations tí mo wá sábà kọ́ lè mọ̀ kó tó ṣe nàìjíríà and what they have sent people to be doing also to the world. ẹ̀ẹ́dẹ̀ lè rémi pa kò sọ́gbọ́n tẹ̀ lè dá kò sí kò tẹ̀ lè pàlì pọ̀ tẹ̀lé fẹ́ fi stand against me the lord say i will finish you before the time ẹ mọ nísìsiyìí tí mo tún wá fi ń fàìtì fún ibi tí n bá ti lọ báyìí wọ́n mẹ̀sọ̀ pé wọ́n lọ bẹ̀ wọ́n mẹ̀sọ̀ pé wọ́n lọ bẹ̀ wọ́n lọ ba bẹ̀ jẹ́ wọ́n tẹ̀lé mi kiri that one is for my ìjọba sí àti àwọn ti jẹ̀bọ́ọ̀dẹ ẹni tí mo ń bá ṣòwò níjẹ̀bọ àti tó ti bá mi ṣòwò rí tó mi bá wà lọ́wọ́ yín tẹ́ bá ti gbé mi ní tẹ́ bá ti lù mí jìbìtì rí ẹ fún mi lówó ẹ fún mi lówó mi ní fi ẹnu mi ní mẹ́nu kó lọ́rọ̀ yín ẹnu ẹni tó bá ti ń tẹnumọ́ nǹkan iṣu atẹnumọ́rọ̀ kì í jóná ọmọ ni ẹ kò sí lẹ́rẹ̀ ni etí mo ní lọ́wọ́ ńgbà tí mo wà kí ló tẹ ẹgbà lọ́wọ́ mi màláìkà wọn ni kò lájàlẹ̀ ṣé ó sọ̀rọ̀ rí kó jáde kó fi àkùrọ̀ búra kó ní pé tó bá parọ́ mọ́ why are you wicked why are you wicked kábíyèsí ọ̀ní aláàfin of Ọ̀yọ́ dádì mi you are old you are very very uh, mo cherish yín ilẹ̀ yorùbá mi ò ń sọ̀rọ̀ sí àlùfàǹṣà sáwọn èèyàn ọba ìlú mi gan pàápàá torí pé wọ́n mo rí lórí púpìtì <laughs> mo rí lórí púpìtì Kàsálí nobody will be spared. bẹ́ẹ̀ ọba ìlú mi mọ̀ọ́mọ̀ mo mọ̀ọ́mọ̀ ṣe àkádì mọ̀ọ́mọ̀ wọ́n rí ní orí púpìtì ẹ̀ ìtọ́ kábíyèsí lọ sínú ìgbàlẹ̀ ṣé wọ́n lu ọmọ nínú ìbàlẹ̀ ni wọ́n ní kábíyèsí wọ́n ló mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ kábíyèsí ọ̀nìrìṣà kí ló ṣẹlẹ̀ wọ́n lẹ̀ mọ́ pa ẹ̀ ẹni tó sọ rèé o tẹ́ fi tẹ̀sán mọ́ tẹ́ ń fẹjọ́ ọmọlọ́mọ ọmọlọ́mọ ẹlòmíì ló bí rísì tí mo fi láìkí bàbá Bọ́lá Tinubu nìyẹn gbogbo yín tẹ̀sán mọ́ bọ̀dá tẹ̀sán mọ́ Jagaban ló fi sípò kó dẹ̀ sí. Ọọ̀ni of Ife, you can call. Ọọ̀ni of Ife send for him and he refused to go. Yeah ṣe ní nọ́mbà kábíyèsí ọ̀ní ọ̀fífẹ́ kẹsàn-án dẹ̀ sí mi. báwo ni wọn ṣe ń ṣọ̀rẹ́ báwo ni ó ṣe wá mọ̀ pé wọ́n ń ṣe òun ló ní lọ́wọ́ ṣe àmọ́ pélé náà tún bò sí pé àbúrò òun òun gọgọ ẹ̀gbọ́n ọ̀ni kìnìún yẹn ọ̀rẹ́ òun ni ọ̀rẹ́ òun gidi ni wọ́n jọjọ lọ skul ni olórí Naomi ṣe àmọ́ pé wọ́n sọ àwọn fúnra wọn ló sọ. So mo mọ̀ pé Jagaban ó ní ti tiwọn lọ́wọ́ o your excellency aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn tó so mọ́ lára pátá ló sọ di ènìyàn gbogbo àwọn tó so mọ́ ẹ̀yìn olórí burúkú lára lẹ sọ lẹ fẹ́ sọ di kì í ṣe kábíyèsí mò ń bá sọ̀rọ̀ Jagaban pa lára àwọn pa Jagaban according to history ní ọ̀ní ọ̀fìfẹ́ jẹ́ kábíyèsí ẹ ti di ọ̀ní lẹ́nu bọ́tá yìí máa sọ sítórì nǹkan tó ṣẹlẹ̀ lásọ Arẹ́gbẹ́ṣọlá is also one of uh, eh, kini um, ehm, èyí tí ó wà lórí minister for works is also lawyer sans ẹni vice president is a lawyer to Buhari I mean the, the vice president of Buhari uh, Nigeria is also a lawyer to Baba Bola Ahmed Tinubu in tó ń ṣe yẹn èmi ò rẹ́ anything tó bá dé bẹ́ẹ̀ to be kindly are you with me I don't see anything bad in him. Anybody around him, he tried to put them up. He loved K1 also. He connected him with anybody. Kwamu. want to so mọ́ yín báwo lẹ ṣe ṣayé wọn? to tó mọ ẹ̀yìn yìí báwo lẹ ṣe ṣe wọ́n? Reason mo mi ò sọ pé Jagaban lójú ẹlòmíì ó dà pé selfishness mi náà ti so bẹ́ẹ̀ yẹn rí. When you talk about selfishness, what tún wá sọ good side of it it push them ó máa ń push wọn sókè ni but ẹ̀yin tí ẹ bá téèyàn bá torí pé ẹ ṣoore fún nígbà tí ò sí ẹ wà níbẹ̀ fún ó fi gbogbo yín sípò fine kò sí nǹkan to tó ṣe bad but òun nìyẹn o òun nìyẹn o kí lorúkọ ẹ̀ sọ́jọ́bìrì ẹ̀ máa ṣoore fún yín ó máa gbàdúrà fún senator. tó fowó mọ̀ o ó máa gbàdúrà fún okùn ọmọ o wọ́n máa plan fún o pé kán lọ gbọ́ ọmọ ní church yẹ o kán wá sòun sẹ́wọ̀n o káwọn ọmọ tiẹ̀ máa jìyà o kán ba ẹni nílé ìjẹ́ àtorúkọ ẹ̀jẹ̀ o aláìmoore ungrateful element. bàbá ọgájájá ọmọ i salute you màá gbé picture yín ló máa wà lórí dp mi i salute you i commend you ẹ bá gbẹ́rì kan síbẹ̀ kán má sanwó oṣù kan lọ́ọ́ má ṣe yàmàyàmà you do your best to push them up you help them ni but these people they are pulling people down i throw respect for you baba tí n bá ní mo ṣe nǹkan fún yàn pé mo ní mo admire wọn mo admire wọn náà ni i busy busy tó bá débẹ̀ tó bá jẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́ á gbé ẹ̀ sókè tó bá ní gáràjì wà á wá gbé fún ẹ lójú àwọn èèyàn ó dàbí pé àwọn ló ń ba nǹkan jẹ́ but àwọn tó gbé sípò àwọn gangan ló wá lọ ṣe burúkú tùbọ́n bóun ṣe ń build yẹn táwọn tó build tó bá build èèyàn tó bá yé jẹ́ Nigeria will be better a better place you just stop stop condemning people that say ẹ̀rí èmi ọjọ́ tí mo jókòó mo wò ọjọ́ tí mo bú bàbá Jagaban tí mo ní wọ́n jẹ̀yàn ní nàìjíríà wọ́n ṣe gbá of course tí mo ṣe sọ yẹn mo bú wọn àwọn ọmọ olórí burúkú wọn yẹn ni bmc kankan tó bá yá sí wọn máa ní bmc kọ́ wọ́n pè wọ́n lórí burúkú pé èsè big man olórí lótò tèmi tó bá ti ṣe burúkú ìṣe náà ṣe big man ìṣe very useless and very low ó fúyẹ́ ju paper, lọ bàbá Jagaban respect for you kì í ṣe bẹ́ẹ̀ ń ṣe help wọn ni wọ́n ṣe help yín o and I can see pé kábíyèsí ọ̀nìrìṣà ẹ ti ń ṣe PDP to work against Jagaban kò gbẹ́nu mi o ṣùgbọ́n mo tún sọ because of the Holy Spirit tó wà nínú mi torí pé mo ti ní lọ́dọ̀ bàbá Ọbásanjọ́ mo ti ní kì í ṣe ọ̀rọ̀ politics là ń sọ nísìn ṣó ti yẹ yín bẹ́yẹn everybody betray people why people betray people ẹ kí àwọn èèyàn mórè tán bá ti ṣoore fún wọn tán oore tí èmi náà ṣe fáwọn èèyàn wọn ti ń sọ pé tó bá ṣe tán sìn ake bí mo ṣe sọ̀rọ̀ Jagaban sí ó dùn mí because mo ṣe sọ yẹn pé if jagaba don be careful àwọn tó train àwọn tó ṣe dáadáa fún ló máa pa bẹ́ẹ̀ ni mi ò wíṣ wọn dead I tell you if jagama don't be careful I want to share that fun. To tọ́ tó wò mi ò sọ want to tó ní ọmọ apá tí ò ti expect bẹ́ẹ̀ ni wọ́n ní Auto Bola ló máa I will say tell you the truth because àwọn èèyàn ti fẹ́ gba gbogbo ayé balógun gáà àwọn balógun gáà wà hmm, àwọn tó àwọn kan náà fẹ́ sọ̀rọ̀ àwọn di King Solomon kò sí King Solomon nìmọ̀ kì í ṣe kábíyèsí ọ̀nìrìṣà mò ń sọ o ó yá kọ́yá máa sọ̀rọ̀ sẹ́nítọ̀ ló sọ ọ́ ó lẹ̀ wà nù èdìdí dẹ̀ wà níbẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ọmọ sọnù kí ló dé tẹ wá di ọmọ mú sínú ilé ẹ dẹ̀ ti sọ ṣẹ́tọ̀ gbogbo àwọn ẹbí ẹ̀ ẹ ti aṣọ léètì ẹ̀ ó wá ku ìyàwó ẹ̀ nìkan everybody lẹ ti turn against ẹ̀ pátá ayé wọn máa níkà o hmm, mo tún ti fẹ́ ké o ẹ níkà. E ẹ isolate ẹ simply because ẹ ń ja ìjà position ó dẹ̀ ṣiṣẹ́ fọlùwà ní kó kàn gbàdúrà fún yàn kí lèèyàn gbàdúrà fún yàn kí ló ṣe dogun kí ló di wàhálà kí ló dogun kí ló dọ̀tẹ̀ fún sir excuse me sir with due respect how do you know that to i mean kábíyèsí ọ̀ni ọ̀fẹ́ ọ̀ni ọ̀ni call for him and he refuse to go. how do you know sir how do you know. because because because i got involved i did i, I did not walk away i did not. tell me and he say he don he not a friend to Ooni also but he got involved how did he get involved i didn't walk away but because he never believe that i could ebola just lójú tí wọn bí common bola ni wọn pè mí i'm not a common person whatever you may call yourself if i can ask you tí àyíǹde wàṣíù ti ń bá rí lẹ́nu màá béèrè question lọ́wọ́ ẹ̀ tí bá rí bàbá mi Jagaban bó ṣe lágbára màá béèrè question lọ́wọ́ ẹ̀ tí bá rí Ọọ̀ni of Ifẹ̀ màá béèrè question lọ́wọ́ ma respect màá béèrè question lọ́wọ́ wọn ní tí mo ń sọ lórí kíní ni màá sọ tí àyíǹde náà máa ti mọ ọwọ́ ó máa ti mọ ọwọ́ tí mo gbé ó mọ̀ pé mo stubborn kì í ṣe mo wicked mo mọ̀ pé i'm a person of my own Hmm. I, I, I, I showed sympathy. Okay. I called friends. I called people here and there. People like if they help money, this and that. Mo sọ fún yín náà tó Bọ́lá mo sọ fún he's doing his own. Excuse me, somebody said on this place that I should not mix things together. Tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ náà bá gbọ́, tí Kábíyèsí náà bá gbọ́, Wàsíù Àyìndé náà ká ní ò tí ì gbọ́ nípa ọmọ tán náà jí lọ nínú ìgbé. Èwo ni ká máa mix things together? Kí ni mo tún ti mix together? Taiwo Emmanuel, if you same rubbish again, I block you down. Okay? I'm confused. If you are confused, let me help you to block you so that you will not be confused. But but hold on, èmi ò lè lọ gba bẹ́ẹ̀lì ẹ̀. but I called. But nígbà tí ẹ̀mí èṣù disturb yín tí ò sówó lọ́wọ́ yín tí wàhálà dé bá yé yín tí ìṣòro dé bá yín tí gbogbo ẹ̀ dé bá yín tí òun bẹ́ẹ̀lì yín àtò nípa by praying for you by still by ó dúró tì yẹ́ ẹ̀ ìwọ ọsọ tó fowó mọ̀ ó dúró tiẹ̀ láti gbàdúrà fún ẹ but ó ní o you cannot stand by you cannot gba bail o you cannot bail him ungrateful element aláìmoore ẹ̀dá ìyàlẹ́ máa jẹ kú hand yìí máa bad. Did they say they didn't tell you they didn't say they need somebody to láti release a fún they say they are not granting bail and when you know people like you You know, people, a lot of many uh, commissioner, a lot of uh, senator go to his church to even pray at all, at all. They should stand. man more, eh? He also stand by you, sir. Let me tell you the truth. You are okay. You are a senator. Uh-huh. And you are a, a, a, a, somebody of God. You love God. You go to church. I appreciate God for your life, but you go to God. Mm-hmm. Good for you, sir. can't hear you Oh, me oh, boy, you mọ́ o ó ń break o I can't hear you. àwọn churches mo ti lọ pray I can identify them pé mo lọ church báyìí mo lọ gbàdúrà mo church báyìí mo lọ gbàdúrà àdúrà church ilé church I went to seven churches to pray mo lọ ẹ okay sir okay sir now ẹ má jẹ́ ká argue lórí ẹ sir mi ò fẹ́ take time mi sir because um, kí lẹ máa ṣe láti fi ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ ṣe we need lawyer to i need the sense only because wọ́n àti rí mo mọ̀ mo mọ̀ i will bring it down kì í dẹ̀ ṣe gbogbo àwọn tó bá ti gbé i will tell them to bring it down and gbígbé yẹn gan kọ́ ni issue yẹn because tèmi bá analyze ẹ̀ ń sìn people are going to share it all over the world they are going to share it because when i analyze it now because of me màá máa analyse màá dẹ̀ máa béèrè question màá dẹ̀ sọ pé kí àwọn àgbáyé kan bá wa béèrè lọ́wọ́ wọn ní tó ṣẹlẹ̀ tó ti yẹ yín because I know that they set him up and they want to bring him down and they brought him down already but the man have to rise again he have to get out of the prison because we don't even know why God is angry about this war tó ṣe ń bínú lọ́wọ́lọ́wọ́ bí gbogbo àgbáyé ṣe kan báyìí so ẹ sọ̀rọ̀. Mm. If they, if he gets out of the church, mm. someone like me, I will, I, I, will assist him now. Why would I assist him? I will. Definitely, I, definitely. I, have never denied church members about drug. You can deny it. But didn't see one in prison. Excuse me, Yemi Van Tuji. Only please, only God please restore Facebook back to normal. We are tired of this bullying, slandering of our Yoruba people. Hmm. prominent ẹ jọ ṣé wọ́n slender wọn níbi báyìí ṣé wọ́n tó bá purọ́ mọ́ wọn kí kábíyèsí prove wọn náà pé wọ́n purọ́ mọ́ wọn. ṣé wọ́n ń ba orúkọ wọn jẹ́ ni another lawyer. wọ́n ní wọ́n fẹ́ ta mọ́tò ẹ̀ lẹ́yìn tó mọ ẹ̀yìn báyìí. ẹ eh, eh, eh, máa gbọ́ ẹ máa gbọ́. ọtọ bọ́lá ẹni ok ma ok sa. ẹjọ máa ní sùúrù. ó ṣe thanksgiving níjọ ó ṣe kúrè níjọ that visit alone cost me five hundred thousand naira go and find out for me he's talking about five hundred thousand naira a year but you know let me read this one only but you said Oluwashindara I know you are from Esabod torí picture ẹ ló only but you said Ìyáàzàjálẹ̀ eh, ẹ lọ òun náà ni mo ti sọ fún ẹ pé kó sílẹ̀ fún ẹ ẹ kíní ló sọ lórí Facebook bẹ́ẹ̀ mo dẹ̀ tún sọ ti Sule Alama Laika náà sọ ti Sule náà tó bá ní personal èmi sì mi ò ní personal hatred personal hatred kọ́ ni mo ní you have personal hatred okay but after tí mo sọ pé ó ní àjálẹ̀ yẹn accepted but do you know what you travel down to Nigeria you said it that you want to wẹgbẹ́ àjálẹ̀ àbó tí fẹ́ kí n play fún ẹ máa tún ṣí ẹ lẹ́nu mo gbé kúrò lánàá mo tún ṣí ẹ nísìn o lọ sọ o ló fẹ́ wẹgbẹ́ àjálẹ̀ lẹ́yìn tí mo sọ yẹn You a bastard yes abod. o rò pé mo ń sọ̀rọ̀ láti mú ẹ wálẹ̀ ní àbí láti wojú ẹ mọ́ra pé mo ṣe rí nǹkan tó ń sọ you are evil òkè kó jẹ́ pé ó ní àjálẹ̀ tòótọ́ ó lọ nìyẹn ó kí ẹ̀ orí ẹ ti daru, ẹ sábọ̀d mo dẹ̀ ti sọ́nsìn kó o lè gbé kó yẹ sọ pé ó lájàlẹ̀ ẹ mọ sá kó sílẹ̀ fún ẹ ẹni tó sọ fún mi lórí ibẹ̀ yẹn orí ẹ̀ ó wà lórí fóònù mi gbogbo ẹ̀ máa record I record people everybody. àṣàtì ló sọ àwọn kan mà ní kó lọ jáde kó lọ fún mi kó ṣe gbogbo yín coronavirus sì dé ń jọ yẹn coronavirus máa gbogbo yín tẹ bá ti purọ́ nínú ọ̀rọ̀ yìí coronavirus máa pa gbogbo yín tí coronavirus bá pa yín kò ní lọ. you see then somebody said before I came to this social media I call Esabod to help me let me tell you something nǹkan tó mọ̀ you know of recent two days ago somebody called me pé kí n gbéṣẹ́ yẹn fún ẹnìkan làbújá pé ẹni yẹn máa wa ṣe gan scatter-scatter ní nìkan nìkan ó máa gba gbogbo kan mo wá rántí pé ah this is how the Esabod also send somebody to me mo ní no we are not going to do that èmi Bọ́lá enough evidence ọ̀rọ̀ tẹ́ni sọ evidence ó lọ́mọ òsì mọ́ báwo ló ṣe mọ̀ ọ̀ní involve báwo ló ṣe mọ̀ ọ̀ní pé báwo ló ṣe mọ̀ ẹni tó dẹ̀ sọ̀rọ̀ ọ̀ní ó lẹ́niyàn ọ̀ní ó ní ọ̀ní òpè òun ìyàwó ẹni ó ti ẹni yẹn tó lọ visit ẹ̀ wọ́n sọ ẹni ò visit ọ̀ní òpè wọ́n dẹ̀ lọ́mọ òsì mọ́ báwo ló ṣe mọ̀ pọ́ ọmọ òsì mọ́ àǹtá ló sanwó sàkáǹtì wọn ìyá ọlọ́mọ àti bàbá ọlọ́mọ who gave them money kí làwọn bàbá ọlọ́mọ àti ọlọ́mọ kí wọ́n tún lọ ṣe láàfin ọ̀yọ́ àmì àfin wọn lọ sáàfin ọ̀yọ́ àfin àfin Ifẹ̀ ní àkókò tá a wà yìí coronavirus yẹn kò wá ṣeré ó wá káwọn èèyàn lè tú àṣírí àwọn èèyàn sí ni a ti sọ̀rọ̀ fáwọn èèyàn bọ̀ tó wọn fẹ́ gbọ́ àwọn míì tí ò gbọ́n gbà wọ́n ní ẹ jòkó sílé kẹ́ fọwọ́ yín kẹ́ ẹ dẹ̀ ṣe kí ẹ má jẹ́ kí ìdọ̀tí get into your heart believe see something reason with your brain okay tó bá ti ń sọ̀rọ̀ ẹ tẹ́tí kẹ́ gbọ́rọ̀ only you say with that time you you call Esabod ọmọ Esabod náà lẹ́yìn you are not wanted here a lot of criminal tẹ́ bá wo ọ̀dọ̀ Esabod a lot of criminal tó yẹ pé wọ́n jẹ́ coward a lot of criminal they wan using Esabod to fight gbogbo ni ewé they are terrorists so Esabod will be carrying you ewé nation and also other people mo lè mo lè gbé tẹ́ni bá rí ọwọ́ ṣéèdì kan tí bá rí ọwọ́ ṣéèdì kan tó bá gbé ṣéèdì kan tó ń ṣéèdì mi ní nonsense àwọn tí máa gbé láti fi ṣe terrorist kìnìún yẹn mi ò dẹ̀ ní gbé wálẹ̀ mọ́ ọlọ́run gbọ́ kò sẹ́ni tí máa tí máa ṣe sí lórí tí máa gbé wálẹ̀ mọ́ kí ìjọba àgbáyé kọ́ lọ find out ẹ̀ bá jẹ́ part of the ìjọba àgbáyé wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé so you are the one that is contributing trouble i mean destroying nigeria tẹ̀dẹ̀ ń ba iye àwọn èèyàn jẹ́ terrorist not allowed in any way in the world bin laden ńgbà tó lóun ya wèrè àti saddam hussein ńgbà tó wọ́n ní wọ́n ṣe kíní kan wọ́n pa ogbó wọn of ẹ̀yin tẹ̀ tí ì president wọ́n bá ṣe buhari gan lẹ́yìn tó wọ́n máa pa ni kò sí nǹkan kan tó máa ṣe fún jù bẹ́ẹ̀ lọ so kẹ má kàn máa rò pé bóyá ọ̀rọ̀ tá à ń sọ yìí bẹ́ẹ̀ ṣe máa ń sọ láti kékeré láti ń kẹ̀pà rókò tó bá ti dàgbà tán ẹbọ ló máa ń gbà tó bá jẹ́ pé ẹ ti ṣe gbogbo ráìtìn ìgbà tó yẹ kẹ́ ẹ máa tó yẹ kó ń pè mí kọ́nsẹ́tù ọ̀hún ní pè mí but wọn ò pè mí bọ̀ wọ́n fẹ́ máa ṣe wọ́n fẹ́ máa fi agbára ṣe wọ́n fẹ́ máa fi aléèyàn ṣe àní tí a ní káàdì ṣe alówó àmàfọwọ́ yẹn ṣe níṣẹ́ ká fún ẹ lówó yẹn àá torí ọlọ́run ní agbára jù yín lọ mo dẹ̀ ń pè lọ́sàn àti lóru ẹ má rí pé mi mo gbàwẹ̀ gan mo ti gbàwẹ̀ gan. ẹni yìí tún sọ pé Auto Bola ẹ máa wádìí ohun gbogbo dájúdájú kẹdí èyí tó bá ń dára mú ṣinṣin hmm. be careful of will be coming out for of your mouth be careful okay ọ̀rọ̀ tí mo gbọ́ nísìnyìí ọ̀rọ̀ tí mo gbọ́ mo gbọ́ ọ̀rọ̀ kábíyèsí mo wá ní ẹjọ́ ṣe ní nọ́mbà kábíyèsí ni kẹfún mi ó láwọn ò i should be careful about what thing tó máa jáde lẹ́nu mi kí ni mo sọ kí ni mo tún sọ threat yín ti pọ̀ jù mi ò mọ̀lú tẹ́yìn náà jáfun ṣéyàn làwọn lè kẹ́mi ẹlẹ́ wọ́n gan yín ẹlẹ́wà gan yín. I'm not interested don't call me. I'm not interested. ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí tá a bá máa analyze yín báyìí a máa sọ wípé he not a bad person we are not using that to to àwọn another thing tẹ́ ẹ̀ bá bá mi sọ̀rọ̀ báyìí èmi máa sọ honestly kí n pé bóyá àbí ẹ ti fún mi lówó ni ó tí o mi ò ẹ bọ̀ tí bẹ́ẹ̀ ṣe pè mí báyìí sì you got you fear you don't want. Sorry. your career nothing will spoil it so mi èmi náà ò ṣe person tó máa ń ẹ ti understand but you know ojú ló máa ń rí ojú ṣàánú i see that many things wọ́n ṣe fún a lot of plan they want to destroy his life and he also have children a lot of people are tied to him So ti yé yín mẹ́yẹn ẹ kúkú tọ ẹ mo fẹ́ bèrè lọ́wọ́ yín àbí màtẹ́ lọ gbàdúrà ní church ẹ̀ ṣó fún yín ní anything ẹ bí nǹkan dúdú àbí nǹkan tí ò dáa bó introduce you anything so tó bá jẹ́ pé bóyá ń ṣe nǹkan tí ò dáa àgbà tírú ẹ̀yin tó bá fẹ́ lọ fún tẹ̀fẹ́ contest bẹ́ẹ̀ yẹn gbogbo tó bá jẹ́ pé ṣe nǹkan tí ò dáa gbogbo nǹkan tí ò bá dáa náà ló máa introduce yín but he only pray for you and you give that thanks there that he, you, you only give you water and the water was cold mm-hmm. that's it. Mm-hmm. And I will show the face of the senator that said that. and Okay three-way call. I will show it now. Ọdúnbọ́lá mà. Ẹ jọ̀ọ́ mà ẹ wò ó. Mo ṣàpò ṣe máa tún pè yín padà bó ẹ jọ. Ẹ má yẹ ká ṣe analysis ẹ jọ nítorí Ọlọ́run. Hmm. Ẹ mọ àwọn the way people are, they will come and start dropping derogatory comments. No, it's not about uh, eh, tèmi bá fẹ́ sọ, ṣé tèmi bá, ṣé tèmi sọ fat fún yín aunty. You know what? I wọ́n tó bá mọ̀yàn bẹ́ẹ̀ yẹn pàpọ̀jù la máa ń mọ̀ rẹ́ o honestly èmi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí màá yẹn I know that a lot of politics is being involved they can suffer him because this man is a APC or a PDP. Um, me my uncle is PDP. Is this is PDP? Do you know because of him also it's possible they can deal with him because of PDP attending the place because a lot of APC also are there lára àwọn ọmọ tí mo ti pè tó jẹ́ pé you know a lot of people can deal with him. A lot of APC people can bring him down because of these people. And again, now what tó bá pray for wọn tó debate? débẹ̀ yẹn kí wá ni wọn ò lè assist wọn pẹ̀lú wọn ni wọ́n ń bá wọn ẹ̀gbọ́n wọn sọ̀rọ̀. Àwọn ẹ̀gbọ́n wọn yẹn èmi ò tí ì mọ Nobody gave me money. We need lawyer and that this one now be mo ṣe I want if they want to give. I'm a. í ṣe pé wọ́n local lọ kó fún family No! èmi ọlọ́run ló ń fight fún wọn but we need another lawyer another competent that is not from Akure and it's going to be organized it's going to be organized by me it's going to be organized by me because I'm not going to commit it to the hands of anybody that's it. Hmm? ẹ Ah. mà ẹni màá ti sọ̀rọ̀ bí obìnrin tó kùnrin làwọn ẹ̀ ti kọ́ sí bí náà ti lọ. Ah. bí èlò bí èlò ni eh, I can talk to him how much are you talking about at least because gbogbo ilé i mean i don't even want any stress to be honest with you. ọlọ́yà tá a máa gbà èmi ò mọ iye tí ẹ jẹ́ kèmí find out ní ọwọ́ àwọn um, mo ní lọ́ọ̀yà mi kọ̀pọ̀ kì í ṣe lọ́ọ̀yà mi but sans àwọn tó gbójú dáadáa bíi Gani Fulani kìnnì kan inú Gani Fulani ti kú náà èyí kan tó máa ń gbójú àwọn tó screamer àmì tó máa ń ṣe crime kìnnì yẹn tí wọ́n lè gbójú mọ́ fẹ́ni fani falan either falan or fani kani fayewe Fayode yes we need somebody like that we need somebody like that or tí o bá ń ṣe somebody like that also somebody that also èyí eh, tó tún jẹ́ tó ń ṣe lọ́yà tó tún jẹ́ eh, politician tó dẹ̀ jẹ́ APC because bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó jẹ́ APC because àbí tí òde ń ṣe pé bóyá APC bí ìjẹ̀lẹ̀ máa ti ẹ̀ jẹ́ gbàgbé party for now because mo ti rí pé wọn àwọn APC ń suffer wọn because of a lot of PDP that come to that church mm. that come to that church yeah and èmi náà kẹ̀dẹ̀rẹ́ mi ò ní purọ́ fún yín o no problem ṣá because mm, any problem no problem i will call you back nǹkan táwọn táwọn bá mọ̀ pé wọ́n fẹ́ ṣe kán sọ fún yín àwọn ò ní sọ fún wọn pé àwọn òbí ìlú wọn àgbà tí ìṣepá fẹ́ bà wọn lórúkọ jẹ́ táwọn sọ pé àgbé picture wọn fẹ́ bà wọn lórúkọ jẹ́ no no akànfẹ́ sọ ni pé this is àwọn ará lára àwọn kò senator to wá sí chọ́ọ̀chì ẹ̀sọ́ tí to bẹ̀rẹ̀ tí wọ́n dẹ̀ gbàgbé wọn tó ń dẹ̀ jọ ẹ bá wa bèrè nǹkan bẹ́yẹn àwọn nǹkan ó ní tí bá ti bẹ̀rẹ̀ ó ní nǹkan tí mo fẹ́ bèrè I don't want to tell you all those things nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ̀ nísìnyí kún ìgbà ìpọ́jú la máa ń mọ̀ rẹ̀ wọn ò ní láti ṣe kinní yẹn fún àwọn fámìlì wọn kọ́ máa kówó jẹ kọ́ máa kówó yẹn jẹ wọn ò ní fi ṣe anything wọn kàn máa fẹ́ kọ́ wà nù problem ni àní náà ń gbà tẹ̀tẹ̀ sọ pé this man. excuse me ẹnìkan tún sọ fún mi pé please respect our Ọọ̀ni ṣé mi mo dárúkọ wọn ni abẹ́ ẹ̀gbọ́n etí yín dead etí yín ti dín ni what are you doing here kó sì lọ. helping systematically under the net to nobody say that kò sẹ́ni tó sọ wọn ò sọ pé help wọn wọ́n máa ma fi wọ́n ṣe business ni now. because it is a murder case that's why he is also being careful because at the end of the day Chemo. mọ̀ is not a politician or he is not even into politics at all maybe he can come out and say that yes I know this man and I want to fight for him but already rumour rumour have been going that politicians dey lórí rọ́mà yìí ló ṣe kìnnìkan kìnnìkan so for somebody now to see that video on ah a máa bà ẹ̀rù kọ́kọ́ bà mí láàrin bọ́dà woke up to that video hmm, wọ́n ní politician ló irọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ àwọn pdp àmì àwọn apc. ẹ máa gbọ́ ó ní wọ́n sọ pé ṣé rí nǹkan tó ń plan fún ẹ̀jọ́ mo fẹ́ tún béèrè lẹ́ǹkan sí i is it possible for somebody láti ní owó kó ti ní ṣọ́ọ̀ṣì kó ti ní ìpè kó sẹ́tù kó bímọ kó ṣe kó wá sọ pé kó wá jí ọmọ gbé ṣé ni olówó. ṣe ṣe yẹ so um, ṣe ọ̀tẹ̀ sọ yìí um, ẹ má bínú máa o ṣe rí um, Naomi tó jẹ́ ìyàwó ọ̀ni ọ̀fìfẹ́ mà ẹ̀gbọ́n ìgbọ̀ngàn ọ̀rẹ́ mi ni àjọ lọ sí skul tó jẹ́ ẹ̀gbọ́n Naomi adẹ ti sọ̀rọ̀ ẹgbẹ́ mi last year tó sọ fún mi gbà pé ọ̀ọ́ni mi ìṣẹ̀fẹ̀ pọ́kùnrin gan mọ̀ to be honest to you ni pé ọ̀ọ́ni pé sọtí tóbi because ebi kò mú wa kí ni ó yìí ti mi nígbà tí mo rí just come and get something and rub yourself with it you can get um, get use a blue cream yeah just use it use it on your leg because it might be bínú my job. no problem. so ẹ mọ̀ ẹ̀yẹ́ sọ fún i'm on the phone are you deaf? ìyẹn sọ fún mi like me, à pé pé kó tó di pé kinní yẹn ṣẹlẹ̀ ní pé Ọọ̀ni ránṣẹ́ pàtí kinní yẹn tó kọ́kọ́ di scandal kan pariwo ẹ̀ before he got arrested na Ọọ̀ni sent for him so ẹ mọ̀ àmọ̀ wà mọ̀ outcome maybe he went for the meeting or he did not go. Ọọ̀ni sent for him to come and do what. well maybe to have of course Ọọ̀ni onígbẹ́rẹ́ láti lọ́ba lákùrẹ́ náà Ọọ̀ni onídìrí láti lọ́ba lákùrẹ́. of course kí wọ́n fẹ́ lọ́ba fún. ẹ na Ọọ̀ni pé kókó wá at least read some of the story and see how they can help but whether the man went for the meeting. I didn't even know until my uncle confirmed again, again this morning. Okay. Because they say why were everywhere. Mm. But I don't know whether the man went for the meeting or not. Mm. But that is not even that's not even the point of contention now. Mm. We have to get this man out of where he is. Yes, because I, I've never been to his church. I don't even I didn't most I won't because of the church here, to be honest to you. Until I saw the video this morning, we are killing ṣẹlẹ̀ sir it's not only him that went there a lot of them but abẹ́ máa ṣe lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan mo ní fídíò wọn àwọn mẹ́rin ni wọ́n fún mi you understand me i want to be doing it after one or the other you understand you know gbogbo nǹkan tí mo gbọ́ eh, ni mo fẹ́ máa ṣe but nísìnyí tẹ́ bá ti sọ̀rọ̀ nǹkan tẹ́ bá ti fẹ́ ká ṣe náà ní kẹ́ ẹ sọ. ẹ jẹ́ mo kọ I'm a máa treat case yẹn definitely bọ́ ẹ jọ ẹbẹ̀ lèmi bẹ́ẹ̀ ṣẹ́rí fídíò ọ̀nkù mi ẹ bá mi bring it down ẹ lè treat ẹ o but please the video before it start going viral ẹ mọ̀ pé àwọn politicians yìí wọ́n ọ̀tá pọ̀ gan fún wọn anílẹ̀ ayé kẹ̀dẹ̀ rèé bá ṣe máa ń múra òjú báyìí lọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ẹ lè ṣàǹfààní fún mi lọ́la èmi náà lè ṣàǹfààní fún yín lọ́la ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín ẹ jọ. Hmm. now he's gonna call you back but the bá bring video yẹn down at least dáwò bó ṣe wáyà wọ́n ti dàrú mi ní parọ́ fún yín wọ́n ti dàrú wọ́n ti scatter tó ní mo sọ fún pé ẹ tó gbé kí ní blogger mi ẹ àdẹ̀mọ́bí tá à wọn ní ìbẹ̀rẹ̀ ogun la máa mú parí ẹ̀ hmm. ẹjọ́ mọ̀ ètò bọ́lá. torí èmi gan ti pé bàbá mo ti èmi gan ti ń bá bàbá jagan bá èmi gan pé mo ti ṣe ti òní mo ti tẹ mo ti mi ò bú àwọn kábíyèsí o ò lè bú kábíyèsí bọ̀ mo sọ pé many things mo èmi ń ṣe feasibility studies tèmi náà and èmi dẹ̀rẹ̀ mo i'm praying over it and uh, you know i don't want anybody tó bá fẹ́ téèyàn bá ṣèyàn personally you deal with the person personally but the work of god that's the work of my father ọlọ́run lè bínú tòtórí ìjọ yẹn tòtórí ìjọ tó bá sun ìjọ yẹn kó bínú sí gbogbo nàìjíríà kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ ti ń dà kó bínú sí the whole the lord can fight that. wọ́n ní ọ̀rọ̀ aṣiwèrè ló máa ń tà sí mo sọ kiri mo ní Only God knows why He has let coronavirus come to stay oh. worldwide. Oh. Okay, now look at the child that, that was missing in the church. Gold. Mm. Ọlọ́run gan, Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run fẹ́ràn wúrà. Gbogbo ibi tọ́lọ́run gbé gan wúrà ni. Mm. According to the Bible. Mm. So if a, a child that is that is being named gold got missing in the church of God, you think God did not find him? God will find him. The, Someone get I want to ask you one question. Ṣé ọmọ yẹn sọnù ni? ṣe bá ẹ̀yin lẹ gbé nǹkan yín náà ṣe bẹ́ẹ̀ ni. mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín. ṣé gold ṣé gold ṣé ẹ̀yin believe pé pásọ̀ yẹn òun ló jẹ́ ọmọ gbé. níwájú ọba májẹ̀mú onílé ayọ̀ mi ìtì ẹ̀ bá wọn sọ́rí. ìbéèrè tí mo bèrè lọ́wọ́ ẹ̀ kò dáhùn ó ní òun ò bá wọn sọ ṣé mo sọ pé bá wọn sọ ni àbí ṣé ó lè jẹ ojú ọmọ gbé lóun bá wọn sọ rí because àwọn ló plan ẹ. mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín listen to me ẹ má bínú o as a as a child of God ṣé èèyàn lè wà settle ó ti wà settle náà wọ́n ti wọ́n all over Ondo state àti lẹ́kọ̀ọ́ gan ni wọ́n ṣe wá ni pásítọ̀ ni bọ́ǹkù yìí ṣe lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀jọ̀ ṣé yóò lè wà settle bẹ́ẹ̀ yẹn kó wá ní kó lọ jí ọmọ sí ṣọ́ọ̀ṣì kí wọ́n fi ba yóò jẹ́ kí wọ́n ba gbogbo ṣọ́ọ̀ṣì oúnjẹ kí wọ́n fọ gbogbo ẹ̀ ṣó lè ṣe ẹ̀kan ló nọ́ba sí ẹ̀kan ẹ bá bínú pé mo sọ̀rọ̀ yẹn o ṣé ẹ̀kan béèrè ẹ̀kan reason ṣó ó possible ṣó possible wọ́n plan fún ni because politician attended the church. exactly They plan for him. The God is that the, the father of God know about it. The father of God know about it. Simple as that. When I spoke to my uncle this morning, the first thing he said, he said was that mm-hmm. ah that guy, he cannot say he's innocent, but what they accused him of, they were planned any was a planned work. <laughs> like what they what they carry out assignments here, da da. So this is why it is difficult for somebody like him now to not share excuse me do you hear what this lady said now confirm that kò mọ nǹkan kan pa ẹ̀ but is a plan work pé senator sọ fóun pé it's a well plan and the arrangement is so bam bam abẹ́ gbọ́ ẹ gbọ́ dáadáa sí pé kò mọ ẹni yẹn kò mọ nǹkan kan pa ẹ̀ but wọ́n plan fún but the assignment báyìí nígbà tí ẹ mọ̀ pé wọ́n plan fún yàn tí ẹ dẹ̀ wá keep ẹ̀ tẹ́lá bá nǹkan ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ say that àwọn yẹn release yẹn because it's a murder case it's not the, the, the mother of the baby say the child ọmọ ọmọ wọn ò sọnù náà ọmọ wọn ò sọnù. Eh, no it's not murder case they say eh, kidnapping kidnapping uh, kidnapping. wọn ò sọ pé kílì wọn ní kidnapping a child missing is that kidnapping and tó lọ tíṣọ òun ló ní church tó wà lórí one. wọn ò tí ì ṣe visibility ẹ̀ one dss wọn wá látàbí wọn wá gbé àwọn sínétọ̀ wà lábújá èyí tí mo fẹ́ sọ ọgbọ́nà gan lè ní o ó hmm, ṣe pé wọn kò máa ní kí n bring it down on one thing i can't bring it down until something is being done ẹ má bínú ó ti wà all over tẹ́ ẹ bá mọ̀ ẹ ń gbọ́dọ̀ mi we can help each other but ẹ jẹ́ n sọ fún yín nísìnyí tó bá pè wá tó bá sọ pé wọ́n fẹ́ fún olówó lọ́ọ̀yà ẹ ń gbọ́dọ̀ mi àwa á bring it down á sọ ti ẹlòmíì tí ò ṣe reason the politician fi lọ church here. tí wọn fi assist ẹ tó fi wà nínú ọgbà i want people do what to, to see to it yes kì said brother yìí nìkan ni professor. fẹ́ honestly speaking for God who, who made me it's a painful thing I kàn ní ọmọ nínú nàìjíríà kó máa fi ọmọ kó máa fi ta simply because one. ẹ wo tó What somebody pè wá tó bá ti sọ pé owó tó fẹ́ fi gba lọ́ọ̀yà i need lọ́ọ̀yà tó bá ti sọ àgbèsílẹ̀ fún wọn So ti yé bẹ́ẹ̀ yẹn a kàn le. gbé sílẹ̀ ẹ̀yin náà ti lọ sábẹ́ chaati yẹn mà ẹ ti lọ sọ̀rọ̀ sí òun ni mò ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ ti kọ nǹkan sí because mo máa gba láti mo ti gba lóun ti ẹni kan máa drag this man to this issue ah drag èmi ò ní bá wọn jà bí mo ṣe bá yín sọ̀rọ̀ sí with respect tí bá fẹ́ ṣe chaati tẹ́ bá ní kí n kúnlẹ̀ gan màá kúnlẹ̀ ṣe chaati yẹn but ẹ gbọ́ nǹkan tó true the truth must be said and the truth must be ìmọ̀ ó gbúdọ̀ prevail ni olótìtọ́ gbúdọ̀ máa jìyà góòdì mm. sọnù ṣé sọnù ni kò sọnù àwọn ọkọ ẹni tó bá wà lọ́wọ́ kó gbé sílẹ̀ kó sọnù kó sì kó sì ṣe because yẹn mo mọ gbogbo mi ò fẹ́ sọ gbogbo nǹkan tí mo fẹ́ analyze lórí ẹ̀ gbogbo àwọn tó kù náà ni máa ṣe bó ti tẹ́ bá sọ pé ṣe máa ti ṣe é sìn ẹ má wulẹ̀ máa lọ kọ̀ọ̀kan kéré ṣe àìbro síbẹ̀ èyí tẹ̀ nǹkan tó lọ kọ̀ọ̀kan bíi threatening yẹn ṣe lè fẹ́ kọ̀ọ̀kan bíi threatening ẹ gbọ́ mi ò ní gbé sílẹ̀ ọ̀hún ti tá a bá treat ẹ̀ ní tẹ̀ kọ́ sábẹ̀ yẹn náà ẹ̀ mọ́ ó lè implicate yìí but i mention a lot of senate nígbà yẹn náà àǹtí ẹ pè mí náà ìgbà tẹ́rí picture brother yín because for you for you to know that we mean it i'm i mean. àwọn ló ṣe because they wọ́n ti mọ̀ pé bí picture bí wọ́n ṣe ti jáde yẹn then secret wọn máa jáde jáde jáde ni so that's it. minute one minute for people kí gbogbo ìbínú ọlọ́run kó lè cease ọmọ yẹn ọmọ wà lọ́wọ́ ìbàbá ọlọ́mọ bá ọlọ́mọ wà nù gẹ́mì yẹn that's why sanwó sàkáǹtì ẹ̀ gbogbo àkáǹtì wọn sanwó sí àti tìyá ọlọ́mọ we are God is working it's me. Auto Bola four one nine. nọ́mbà ti sọ pé owó lọ́ọ̀yà lélẹ̀ yanni sans kan release ẹ̀ simple as that. kọ́ni ẹ̀sán gbogbo ọmọ ìtọ́mọ fọlọ́mọ tóbi tọ́mọ ọlọ́mọ ti wà gbogbo àwọn tó sínétọ̀ tó lọ bẹ̀ mo ti pe bàbá mo ti ṣe lẹ́tà sí bàbá Tinubu mo ti ṣe sí gbogbo wọn so ìgbà tó bá yẹ ti kan ti PDP náà àwọn tó lọ bẹ̀ tí wọ́n ti assist ìyàwó tán tó wá ní kó máa ta property ẹ̀ àwọn tó ní kó ta property àbí wọ́n ṣì rè ni wọ́n yẹ máa ní kó ta property ẹ̀ simply because ẹni yẹn wọ́n sọ pé ó ṣe ìgbéraga sáwọn kan many things ni mo fẹ́ sọ mo fẹ́ bèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ bẹ́ẹ̀ ni kì í ṣe brother yín nìkan ibùbọn àti kàsálí o àti kábíyèsí mo ti ṣe bèrè ti kábíyèsí ọ̀ni mo dẹ̀ tún mo dẹ̀ tún mo tún celebrate olórí Naomi ìyẹn ò disturb me náà pé kí n máa mi ò mi ò ṣe personal mi ò mọ máa yẹn but the spirit of God I know with what I say and I've left mo ti gbé pẹ̀lú New police barrack for years Benny, I'm a detective bàbá tí olúmọ̀mọ́ tó oleko olóòkó ọdún tó jẹ́ màtó jẹ́ commissioner tó wà ní CID I'm a, I'm a child of God as well. Don't, let us destroy ourselves because of ẹnìkan ṣègbéraga síyàn. Ṣẹlẹ̀ ayé tèèyàn ni, ayé ìyá wa náà jà ni. So people should do the right thing, should do what is right ǹjẹ́ lọ kọ yẹn it's not right ǹjẹ́ kọ sábẹ̀ yẹn náà kò dáa pé they should not drag this man to this place did he not attend the church or oh, attend the church we need the man must be released. Otobola, you are doing this because the senator did not give you money. Oh my God. No, I'm not doing that because of that. I didn't ask the man must be released èmi ọwọ́ mi ni mo. I didn't ask for money. And they came to me to come and actually hijack me from Sotitobire bread. Yeah, they want me not to speak for Sotitobire bread again. That's why they are here. And they want to use that as a maybe tó bá gbọ́ òun senator onídàá fún senator. Ìjọ yìí náà, nobody gave me anything but I want to do it for the glory of God. Wọn kò ṣe tó pé wọn ò fún mi lówó o èmi ò ní torí owó kí n gbé ẹ̀bí fáláre kí n gbáre fẹ́lẹ́bí. be destroying people's lives life ẹ ṣe mà kí lẹ tún fẹ́ bá mi sọ mà mò ń gbọ́ yín mà ẹ lè pè mí padà. mo mọ ẹgbẹ́ sọ pé ẹ lè bring down post yẹn bọ́ ah, ẹ kí n tẹ̀sán lọ delete kan tí mo kọ síbẹ̀ nù bí ẹ̀yin tẹ̀sán máa jẹ́ kọ́kàn yín rọ̀ kì í ṣe èmi náà mo èmi ti rí i pé ẹ ti sọ pé don't bring this man is a nisun send kirikọ kirikọ to the under the ìgbádàá ọkọ kirikọ ẹ mọ orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ mọ ẹ kó máa raise eyebrow ẹ mọ ẹ dẹ́n sọ fún yẹn bóyá detective tó ń wo under post mi ni ẹ jẹ́ sọ mo máa ń pariwo united united nation united united nation ẹ mọ pé fbi fbi ẹ mọ nǹkan tí mo máa ń kọ sábẹ́ ṣé ìgbé propose mi ẹ mọ wípé tòótọ́ ni mo sọ ni mo wá fún asylum bíbá yẹn and the people there with me in Nigeria before I came to this place for you for real àwọn kan tẹ́ kọ́ sábẹ́ chat mi yẹn gan pàápàá ṣe lè raise eyebrow kan so tó bá ní pé ká má ì tí ì ṣe ṣé kò sí lọ́wọ́ mi ni i have the post i have it everybody have it they have it they record it it has been they also record my àti má delete ẹ̀ lórí post mi ṣó kúrò lọ́wọ́ mi ni but ẹ jẹ́ kí wọ́n ṣe nǹkan tó right we get the right answer we know how ní máa labour káyé máa ṣèkà fúnra wa. because wọ́n bá mi chat go low báyìí wọ́n bá mi chat low báyìí so my tún màá tún bá wọn sọ̀rọ̀ i don't know cause then èmi go, oh ah, this is just crazy And wọ́n ṣe wọ́n last dent ni wọ́n ṣe ń get better. ẹ wọn wọn wọn wo a nílò owó fún nísìnyí tó bá sọ pé a nílò owó fún lọ́ọ̀yà wọ́n dẹ̀ tó bá wọ́n dẹ̀ máa sọ pé wọ́n lè bẹ́ẹ̀ wọ́n lè mọ̀ wọ́n mọ̀ sínétọ̀ wọ́n dẹ̀ mọ̀ a nílò owó fún lọ́ọ̀yà màá owó yẹn tó bá dẹ̀ ti gbowó yẹn náà wọ́n gbúdọ̀ release wọn ni kì í ṣe pé wọ́n sọ pé wọ́n gbowó àbí wọ́n sọ pé wọ́n fẹ́ fi owó lébẹ̀lì wọn ni wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ gbowó náà o hmm. èmi mo èmi gan mi ti ẹ sọ pé òkè o èmi kan tó bá tẹ wọ́n kàn tẹ èmi mo fẹ́ kọ́kàn bá wa ká kàn analyse ẹni ká ṣàlàyé èmi fẹ́ béèrè pé káwọn àgbáyé kan bá wa béèrè o pé why tí ó yé mi nǹkan tí mo fẹ́ sọ I don't want to tell you but when I started hmm, but thank God wípé ọlọ́run náà ẹ̀kan ọlọ́run kàn ní ká ẹ pè mí ni ọlọ́run kọ́ mi kẹ́ pè mí ni i'm trying to prepare food for my daughter and tidy up the house before i start the chat òun ni mo ṣe gbé síbẹ̀ yẹn. ọ̀dùnbọ̀n ńlá rẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ yìí máa ń rìn ẹ mọ ẹ mọ ẹ mọ gbogbo àkọsí fẹ́ ṣe fún wa yìí o àwọn ta fẹ́ràn yín lápọ̀jù o because me normally me ò tẹ there's no day i don't visit your page because you are very funny máa ń pa mí lẹ́rìn kíkọ́ máa rí yín lásìkò àgbègbè ọmọ rẹ̀ rìn nínú ẹ̀ta ọ̀rẹ́ mi hmm. you understand sometimes you say things and at the end of the day, they over wow, so. But people just take you for, I don't know, maybe a clown or. I'm not a clown. I'm not passing so see me. I'm not a clown. I'm a I'm a I'm a real person. And that's, my own presentation. If you want to see me, I have different dimension. If you want to see me funny, I'm funny. If you want to see me angry, I get angry. I want to speak. Um... Jimo Adeniyi, only if you want to pay for the Ghana Fire, you live in Canada, you can do that what i'm doing right now who pay me for it those people Tima, máa yẹn help be any yẹn kí ló tí wọ́n hàn tí wọ́n nobody kí wọ́n á ṣe ìgbérago nobody to ti ṣe fún yàtọ̀ sí ìyàwó ẹ̀ èyí tí mò i put myself in many risks. a lot of people attack me a lot of people war against me how many of you tó ti ṣe àbí mélòó mélòó nínú yín ló lè ṣe for speaking standing on the truth like that wọ́n try èmi ẹsàbọọdù èmi sọ wọ́n ní wọ́n sọ pé èmi mo gbẹ́ nìkan wá sórí Facebook ìgbà tí mo gbé wá yẹn òun ò ṣe òun òun dìde ni wọ́n ṣe pé ẹsàbọọdù ń gbà yẹn bí àṣìṣe ṣe pè báyìí lọ́wọ́ kan ló lọ èmi sínétọ̀ pè mí lórí ọ̀rọ̀ eléyìí mo mo mo turn it down attending church is not uh, warranty to drag the senator down on the Facebook God bless God bless me let me explain that to you it's ó ṣì long ago, ó oh, long gan àti mẹ́ta méjì ni tìkẹ́ ni voice senator Only attending the church doesn't mean they should attending church does not warrant dragging the senator into it èmi béèrè question lọ́wọ́ wọn time wo ni senator wá sí ṣọ́ọ̀ṣì ní yíyẹ tí senator àwọn senators yẹn wá sí ṣọ́ọ̀ṣì ni problem yẹn ṣẹlẹ̀ ìgbà tí wọ́n ní problem ṣé pastor kọ̀ fún wọn ni kò kọ̀ fún wọn náà they came kò dẹ̀ pẹ́ kò jìnnà pastor yẹn ní problem ìgbà tí wọ́n ní problem títí wọn ó dúró tì wọ́n náà kò reject wọn kí ló dé tí wọn dúró tì í kí ló dé tí gbogbo wọn fi sá kí ló dé tí wọ́n fi dì pẹ̀lú ẹ̀bẹ̀ kí ló ṣe tí ò dẹ̀ ṣe tán fi plan fún ẹni náà nǹkan tá a kọ́kọ́ fẹ́ gbé ni pé èmi fẹ́ béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣẹlẹ̀ táwọn sínétọ̀ yóò fi dá sí just like bí mo ṣe béèrè ni pé kí ló dé tí àwọn ọba àti kéwàá fi ń bẹ ẹ́sà bọ́ọ̀dù ní tí mo fẹ́ béèrè nìyẹn pé kí ló dé tí ó fi ṣoore fẹ́yìn tẹ́yìn ò fi lè ṣe padà fún tó bá tiẹ̀ jẹ́ pé kẹ̀kàn tiẹ̀ torí sẹ́nẹ́tọ̀ wà connected ní Àbújá kí ló dé tí wọ́n fi ṣe é but wọ́n gbọ̀n gidigidi mo máa sọ good ń pa àwọn ọmọdé máa sọ bad but wọ́n gbọ̀n kíákíá ni wọ́n wá láti àmọ́ sọ kí ló dé tẹ́ gbé picture èèyàn lọ́bẹ̀ yóò ṣe kiri kan to show that nínú ọ̀rọ̀ yẹn gbà tí mo dẹ̀ wá gbọ́ mo wá rí wípé yes mo rí òtítọ́ ọ̀rọ̀ ó ń pe ara wọn ní ọ̀rẹ́ jẹ́gẹ́dẹ́ is not a jẹ́gẹ́dẹ́ friend òun àti okùn ọmọ náà jọ jẹ́ ọ̀rẹ́ ìyẹn mi pé kí n gbé orúkọ tòun sílẹ̀ kí n tún gbé orúkọ jẹ́gẹ́dẹ́ sílẹ̀ orúkọ mi kí n gbé orúkọ okùn ọmọ sílẹ̀ jẹ́gẹ́dẹ́ ni kí n máa pariwo torí opponent wọn ni that's what they are doing i will not say because àwọn mi ò ní sọ pé wọ́n jẹ́ olówó àwọn jẹ́ senator kí wọ́n sọ pé mo gbẹ̀bí fẹ́láre mo gbẹ̀rẹ̀ fẹ́lẹ́bí that's what i want to do before it became this way okay àná lọ́rùn gbogbo ní jẹ́ kí ẹni tó ń ṣe kàfé mi kò ní jẹ́ kó ronú kúwàdà ó mọ̀ máa ṣe lọ títí àṣírí ẹ̀ máa fi tú síta gbangba bẹ́ẹ̀ ni ẹni tó bá ti ń ṣèkà fáwọn èèyàn kò ní gbádùn ọ̀ǹtì tó bá fa rẹ̀ báyìí tó bá ṣe rẹ̀ pa táṣírí ẹ̀ tí gbogbo ìdí ẹ̀ tọ́lọ̀ ń já sí ìwòwò níta gbangba ẹnìkan máa ṣe pé torí pé wọn ò fẹ́mi náà ló lè wọ́n ṣe mọ́ èmi wà òkè ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó gbà lọ́wọ́ mi ni kóńkàn tí káwọn èèyàn kàn tiẹ̀ fẹ́ mi i'm born to give i'm not a bẹ́gibẹ́gi wọn ò lè gbọ́ lé ògo tèmi àwọn yẹn wọ́n ń lò wọ́n nítorí àwọn èèyàn tó bá lòyàn fún súnmọ́ ìtàn fẹ́ máa lò láti fi spoken tí ẹnu wọn spoken spoken náà ni spoken spoken spoken mouth spoken person ṣó ti yé to be speaking against people to be fighting to be terrorize people they will set them up because they are using their their life they have a limited time they have to pay them for whatever they want to use them for tí wọ́n bá fine tí wọ́n bá fine that's it they pay them so ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn hmm. ẹ̀yin ẹ gbọ́ ẹni tó sọ pé why you don't drag park base down to this place àwọn ẹni yẹn ló sọ kí wọ́n bèè lọ́wọ́ sínétọ̀ báyìí ṣé sínétọ̀ yẹ́mi mo sọ. So? senator face náà kẹ̀dẹ̀ rèé bóyá ẹ̀ tún rí àti nọ́mbà wọn. ẹ má bínú ọwọ́ mi tẹ̀. ẹnìkan tẹ̀ tún sọ sí mi báyìí pé mo fọ́ǹbù kí ni kò rí bẹ́ẹ̀ because you fọ́ǹbù ẹ jẹ́ kó sì lọ máa fi fífẹ́ dẹ́rù bà mí. kí ẹ wọ́n ṣùgbọ́n. ẹni tó kọ́kọ́ pè lẹ́yìn ní wàtá ṣe three way kọ́ àwọn rèé sínétọ̀ wọ́n sínétọ̀ fẹ̀ jẹ́ bàtà voice mo play fún ilé nǹkan voice yẹn ni tẹ bá fẹ́ nọ́mbà sínétọ̀ òun nìyẹn màá tó fún yín lànà dá nọ́mbà sínétọ̀ tó fi pè mí padà six six six nìyẹn parí àmì aṣòdì sí kírísì gbà nìyẹn eléyìí náà four four four four ló parí ẹ̀ ìyẹn six six six six six ló parí ẹ̀. sínétọ̀ ẹ̀sìn lórí nọ́mbà yẹn. ṣẹ́rí nọ́mbà tó fi pè mí láàsì mi ò plate bẹ̀yẹn sì wọ́n yẹn ní plus two three four eight zero five four four five four five four <laughs> five four five four six six six six six <laughs> ẹ tó bá fẹ́ nọ́mbà sínétọ̀ onílẹ̀yìn lẹ́gbàá lọ́fẹ̀ẹ́ ló fún yín better say the truth and let the devil be ashamed. ìbéèrè mi ni wípé kí ni wọ́n ń pè kí ni wọ́n ń bẹ sábọ̀dù fún. dókàsì kò fi purọ́ kí ni wọ́n ń bẹ fún pé kán má jẹ́ kán ba yé àwọn prominent people jẹ́ kó tó di pé gbogbo nǹkan dáa prominent wo torí pé mo rí ẹnìkan tí DKY tó ṣe kí ni tó blog àánú òjò wà nú wọn wọ́n gbé àánú òjò kẹ̀dẹ̀ rí CAC ní òun àti èdìdí náà bọ́ ṣe ríre ó ti one way or the other ó ti close mọ́ wọ́n ti lòun náà fọ́ one náà wọ́n ti close ẹ̀ wọ́n ti use ẹ̀ mọ́ màá ṣó píchọ ẹ pẹ̀lú ohun àtọ̀síbàjò màá ṣó píchọ ẹ pẹ̀lú ọ̀síbàjò ibi tí dky ti blog ẹ̀ òun nìyẹn ṣe já síta kí ẹyẹ sábọ̀dù má sọ̀rọ̀ mọ́ <laughs> prominent people kí ni prominent people ń ṣe ní àwùjọ prominent people that kill prominent people that destroy life mi láìdé ló ń pààyàn o ṣàbẹ̀pọ̀ àwọn náà wà ní prominent ṣe wípé òun nìkan lẹ́yìn kan lẹ́kọ̀ọ́ ń treat mo dárúkọ gbogbo wọn kí lorúkọ ẹ̀ màláìkà kí lorúkọ ọ̀gbẹ́ni MC Zaria Paso mo dárúkọ gbogbo wọn mo dárúkọ Efele mo dárúkọ gbogbo wọn kán má ṣe ti Àyìndé nìkan kán ṣe ti gbogbo wọn ráàyè tán wá pété pé kì í ṣe personal èmi sì èèyàn ò sọ pé torí pé èèyàn súnmọ́ mi lèmi ṣe ṣe kinní no I talk about people naturally generally they should not take it personal so bóyá ṣe ń pariwo mi ẹ Auto Bola sọ pé lálàjẹlẹ Auto Bola sọ pé kinní kan tí gbogbo wọn dẹ̀ tún ṣe wá ń bẹ́ẹ̀ ẹ yo ẹ sọ fún mi àánú òjò ló wà ń bẹ̀ yẹn pẹ̀lú former chairman ẹ̀ pẹ́lokú gọ́ọ̀mẹ́ntì kí n máa ṣàkà wọ́n fún yín ìyẹn ní ìtí dky blọ́ọ̀gì tí wọ́n fi sáré bọ́ta ẹ̀yẹ́ lóní kan bẹ̀bẹ̀ o kì í ṣe pójú ń tì wọ́n láti jà o torí pé àwọn pastors yìí bá ṣe ń sọ ti pásítọ̀ làá máa sọ ti mi ò mi ò ní bú ọba o God forbid but mi ò tiẹ̀ nídìí láti ṣiṣẹ́ ọba but nísìnyí wọ́n kàn tó wá dárúkọ ní síbí báyìí bóyá arọ́ bóyá òótọ́ wọ́n dẹ̀ ti ẹnìkan mọ́lé ọjọ́ tó bá ti ṣí tọ́jú tó bẹ̀rẹ̀ lẹ̀ la máa dákẹ́ àti máa sọ á máa play ẹ̀ ní ìṣe ringtone mo ì máa fi ṣe ringtone tí máa gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà lórí whatsapp mi ṣe bẹ́ẹ̀ mọ whatsapp ẹ mọ nọ́mbà mi gbogbo yín pátá ni máa tí bá ti fi ṣe whatsapp kìíní sìn á máa fi ṣe ringtone ẹ̀ tó bá ti fífóònù mi bá ríǹgì òun ló wọ́n máa sọ ní tí sínétọ̀ yìí sọ sínétọ̀ ló sọ sínétọ̀ ló sọ bẹ́ẹ̀ nípa kábíyèsí kí làwọn kí ni wọ́n ṣe ọ̀ǹtì tó bá rìlíìsì máa yẹn ẹni ẹni tí ò jẹ kò lè máa gbọ́dọ̀ jẹ ìyà kí ló dé má pè mí sẹ́ terrorist not allowed nìwọ má pè mí. ọ̀ǹtì tó bá ti fi sílẹ̀ lẹ́ni tí ò ṣẹ̀ tí ò ro ta ló sanwó sàkáǹtì àwọn ọlọ́mọ ta ló fún bàbá ọlọ́mọ lówó bàbá ọlọ́mọ oríṣiríṣi atrocity ló wà lọ́wọ́ ẹ ẹ wá ti ẹni tí ò ṣẹ̀ ẹ ti mọ́lé ẹ wá ń sọ pé kinní kan bẹ́ẹ̀ ṣe bá máa fìyà jẹ ẹni tí ò ṣẹ̀ nìyẹn ó máa ń mú ègún wá sí orílẹ̀-èdè ni bẹ́ẹ̀ ni ẹ gbà yìí ẹ̀yin tó bá kàn ẹni tó bá ti bínú tó bá ní mo ti sọ ilé ìwó mi ò nínú ọlọ́run jọ ẹ òjò kó lọ bínú kó lọ gbé sódà jẹ o ẹ tó bá ti wò mí tó bá ṣépè náà àbí tó lóun fẹ́ bomi ṣeré òfò ni kó ṣe òfò ọmọ kó máa ṣòfò kó máa sọmọ nù kọ́mọ ẹ máa kú ni kó sin gbogbo ọmọ tó bá bí kọ́mọ kó má jèrè ọmọ kọ́run ọlọ́run bá mi já sí òkú bá mi já wọn kó gbaṣọ lára gbogbo kó fìdí wọn jálẹ̀ ẹ̀yin ẹ fẹ́ kú this is wọ́n ní ká lockdown wà àyè wà nílẹ̀ wà wọ́n ní o oh, you are pain you are pain wọ́n jà mí lólè mí ní pain pàtí mi ń ṣòlè bíi tiyín wọ́n má bàa sọ pé wàá lọ jalè mí it's not easy to kó nǹkan jọ láyé bẹ́ẹ̀ ni a lot of things ló ń ṣẹlẹ̀ hmm, ẹ ṣe o tí wọn bá ti fi ọ̀n tí tó bá ti fi sọ́tí tó bẹ̀rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ní gbádùn má pè mí tó bá ti pè mí jù mi máa ti jókòó síbí tó bá ti pè mí jù máa sì jókòó síbí. Hmm. don't call me ah. it's serious yeah. ó sọ báwo ni sẹ́nitọ̀ ṣe mọ̀ pé ọmọ sọnù pé ọmọ ò sí mọ́ ẹ kábíyèsí lọ́wọ́ ń bẹ ẹ torí wọ́n fẹ́ fi kábíyèsí yẹn wọlé sọ́dọ̀ mi pé kábíyèsí wà ń bẹ kí n gbẹnu kúrò ń bẹ ló jẹ́ bẹ kò jẹ́ kò jẹ́. Òjọ́lákẹ́ ẹlòkù iṣẹ́ Ọlọ́run mi lèmi ṣe iṣẹ́ bàbá mi Ọlọ́run ni mo ṣe mo dẹ̀ lọ́rọ̀ dẹ̀ pọ̀ àwọn voice note dẹ̀ pọ̀ gan ó yapa gan nípa ọ̀rọ̀ ti kábíyèsí kì í ṣàwọn nìkan ni wọ́n sọ but àwọn many things mo fẹ́ sọ but mi ò kó ní tí ò kàn mí mi ò tẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ policy mi fẹ́ sọ̀rọ̀ mi but nípa eléyìí tẹ́lẹ̀ sọ yìí eléyìí sọ̀rọ̀ yìí ẹ ṣe o máa ma fèyí ṣe lọ màá tún padà wáyé tó bá ti ní kémi má dé ni mi ò ní dé bá ẹ jọ hmm. thank you bye bye and then nìkan pè mí ní no problem òun àgùdọ̀ bẹ gbogbo ẹ̀ tán at once mm. say no to terrorists Nigeria is a terrorist country and prominent people they participate in this terrorism They sponsor it's time for pure God to expose a lot of things bye bye for now Me also sọ pé Àyìndé ló ṣe terrorist ògbómọ̀ àni máa ti lọ Auto Bola ló ní kẹ́ ẹ sọ báyìí pé kìnìún gbogbo ẹni tó bá ti lọ ń gbé ṣáàtì mi tó bá ń bú mi sábẹ́ tó bá ní ọ́n ní tọ́pẹ́ kan máa ṣe gbogbo yín pátá òfò ní ẹ̀ ní escape ní coronavirus tó wà níta báyìí èmi ò ní ní kẹ́ ẹ má ṣe o èmi á máa kọ́ lọ báyìí máa máa kọ́ sórí yín ni Nigeria is practicing terrorism and they sponsor people why tí wọ́n fi ń bẹ ẹ́ sábọ̀dù why táwọn èèyàn fi ń ṣe terrorism all the all over the world they are crying now fighting how this thing going to stop and you continue to do your evil why tí wọ́n fi ń bẹ ẹ́ sábọ̀dù bẹ́ẹ̀ ni àáfẹ́ yìí ṣe lọ ẹni bá ní má dé ni mi ò ní dé bá ẹ sọ fún wọn kán rìlíìsì Sọjí Tóbi rẹ̀ èmi ò dẹ̀ nírọ̀ kọ̀ọ̀kan pa o ẹ̀yin èèyàn Sọjí Tóbi rẹ̀ tẹ́ ẹ bá wà níbí hmm, ẹni tó bá rí ìyàwó Sọjí Tóbi rẹ̀ ẹ sọ fún anybody ò gbúdọ̀ pa irọ́ ní azin ẹnìkan pè mí lánàá ó ní nǹkan tán lè ṣe ń sìn tán máa fi rìlíìsì ẹ̀ tán máa fi grant ẹ̀ ń béèrè nǹkan sọ pé ẹ ó síìkì pé kò síìkì kò dẹ̀ ní síìkì mi ní àní láti sọ pé ó síìkì ẹ̀yin àní láti sọ pé ó síìkì ọ̀n ti tẹ́ bá ṣe ń tọ́ ọlọ́run fẹ́ ó máa nà yín tẹ́ máa fi ṣẹ̀sìn kúkú ni à ní látọ ẹni yẹn pè mí ó yẹ kí n play ẹ̀ ń sìn ogun mi ò dẹ̀ fẹ́ kéré time mọ̀ máa rántí nature. ó pè mí mo dẹ̀ ti mọ̀ pé àwọn kan ti fẹ́ máa play game wọ́n ti believe pé ní area kan àwọn ti win nìyẹn wọ́n ti wá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ànádá wọn irọ́ ni ẹ ti win ẹ sì wà lórí gé ẹ who laugh last laugh best ẹ sì wà lórí tíìmù ẹ̀sìn hmm. bye bye.